كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد أفي أقف fún الله سبحانه وتعالى تتوقع جكواني ta'ala أبي tún الله سبحانه وتعالى kó ṣe ìjókòó náà nítorí ti ẹnìkan kó àgbà ní ẹ̀sìn kó fi jọ ti ẹni tí ó ránṣẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kó gba lẹ́sìn ní ọwọ́ wa kó yẹ ká bá níbi tó lérè kó má dàlú wa láyà. gẹ́gẹ́ bí ṣe wa yawm al-ahad tó bá gbẹ̀yìn oṣù mihiladi a máa ń fi yanjú àwọn ọ̀rọ̀ nu ilé bó tiẹ̀ jẹ́ pé àwọn ìbéèrè míì máa ń jẹyọ yàtọ̀ sí yẹn à ń bẹ ọba ẹ̀dẹ̀ Allah subhanahu wa ta'ala kó bá tan ìmọ́lẹ̀ sí gbogbo ntí a bá fẹ́ sọ kó má dalẹ̀ ẹnìkọ̀ọ̀kan wá rú kó bá tó lé wa gbogbo bí ayé bá ṣe dojúrú tó kọ́ làmọ́ dojú tiwa rú ń ọlọ́run jẹ́ kí tiwọ́ dá ń bẹ̀ náà yà wá Khadija. all possible yes. naam gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa wípé um, ìjókòó tá a fi láǹfààní àti béèrè béèrè tí a bá ní kí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sí so ìbéèrè yẹn. Um, ó ṣeéṣe kó jẹ́ ti èyí tó ń ṣe pẹ̀lú lọ́kọláya ó dẹ̀ lè jẹ́ béèrè ní so èyí tí yóò bá jẹ́ mbẹ̀ so àwọn tá a bá ní béèrè ká nọwọ́ then àwọn sisters wa náà tí wọ́n bá ní àwọn béèrè wọn lè fi ránṣẹ́ wá sí ìsàlẹ̀ náà àwọn tá a bá ní béèrè ká nọwọ́. one two three four okay five six seven. Assalamu alaikum. وعليكم السلام ورحمة الله وبركاته. أحسن الله إليكم يا شيخ. وإليك يا رب. نعم ìbéèrè kan ní ló rú mi lójú lánàá àbúrò mọ́mi wá pè ọmọ ọmọ ọmọ wọn pé ó máa ń ké láti ojú oorun màtá wá pè mí wọn pé ah pé mi ò mọ nǹkan tí kíní ẹ̀ lè jẹ́ because ìyá ọmọ gangan medical doctor ni so ó súnmọ́ wípé wọ́n ti wò pé kò ń ṣe medical case ṣùgbọ́n mi ò tí láǹfààní láti bá ìyá ọmọ gangan sọ̀rọ̀ wọ́n ṣe sọ pé ó máa ń ké gbogbo gbà láti ojúmọ́ ṣe ṣé wọ́n ṣe máa ń kà sáà tí wọ́n sọ pé àwọn máa ń kà nǹkan kan fún kẹ́ wọ́n ṣe wá ṣàlàyé nǹkan tí wọ́n máa ń ṣe wọ́n pè bí i bí i nǹkan tó yẹ kó máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn kí bí i kí n mọ solution tí mo lè sọ fún wọn in case n bá láǹfààní láti bá ìyá ọmọ gangan sọ̀rọ̀. náà alhamdulilayi kábíyèlá àwọn medical doctor ṣé medical issue ó pọ́sibù kó jẹ́ pé ó lálàkàlà lójú oorun gẹ́gẹ́ bí ọmọdé bó ṣe jẹ́ pé àgbàlagbà náà ó lè ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan ọ̀dà àgbàlagbà ní kọ̀ǹtrólù tiẹ̀ ju ọmọdé lọ tó bá ti wà ní situation kí ó tó di pó sùn kí wọ́n gbogbo tí a máa ń ṣe fún gẹ́gẹ́ bí àgbàlagbà ká ṣe fún un a ṣe tọ́flu sí ọwọ́ akasọ́ tẹ̀lé ikhlas àti ma'uzata a sì pa lára a ṣe bẹ́ẹ̀ lẹ́mẹ́ta inshallah al-karim tí ó bá wá jẹ́ pé ó ṣe báyẹn lójú ọrùn u'iduka bi kalimatillahi taamati min kulli shaitan. inshallah karim kò ní ṣe báyìí. tí ọkàn fẹ́ máa gbé fúkẹ́ ṣètọ́n yóò máa báyẹn dìmú tó o bá lè jára rẹ ní ti arapa pípé wọ́n pè mí ọlọ́kìmù tàbí gbogbo eléyà lè rí wọ́n ṣe àwọn car wọ́n ṣe àwọn kankan ọkàn ńkọ́ a ṣe kí ni a tún fẹ́ handle yẹn náà torí pé tó bá ti rí yẹn mú gbogbo yòókù kí ni ó ṣẹlẹ̀ yòókù ó ṣubú yòókù ó dojú kọ́lá ọmọ dojú ọ̀rọ̀ wa rú ló fi jẹ́ pé Islam ibi tó pé tán sí gbogbo àwọn nǹkan yìí ló mójútó ó mójútó èrò ó mójútó tó sọ̀rọ̀ sí ó mójútó ojú kí ni ìṣesí kí ló ṣe ń lọ sọ̀rọ̀ tí n tá à ń bá ń sọ lẹ́nu tó bá yanjú. tó bá dúró déédéé tó bá fi òdodo rinlẹ̀ ọkàn náà ó dúró lórí bẹ́ẹ̀ tọkàn bá ti dúró lórí bẹ́ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ara náà ó ṣe kí ni ara náà ó tẹ̀lé ńgbà tí ọ̀kan nínú àwọn lọ́wọ́ ṣe lọ́sọ̀rọ̀ wípé àti ọmọ kò yẹ lọ́rùn tí oríburúkú bá fẹ́ bá ẹ̀dá àti ṣe tí ọba alẹ́dà yóò máa nínà ṣùgbọ́n tó bá ti di pé tí ọba alẹ́dà sọ tó paláṣẹ ó ń yáyàn lára láti ṣe oríire já ìlélẹ̀ kí ni wàá máa fi mú rọ̀yàn lọ́rùn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́nà ni kó má jẹ́ kí ẹnu òun ó dúró lẹ́ẹ̀kan. kọ́ má jẹ́ kí ahọ́n òun dúró lẹ́ẹ̀kan fún kíni fúnra ti ọba adẹ́dà ìrántí rẹ̀ tọkàntọkàn Allah subhanahu wa ta'ala ọwà ó ká o ó ká gbogbo wa ọmọ ń tàn rò ó gbọ́ ń tàn sọ ó dẹ̀ rí ń tàn ṣe kan eléyìí kájí kọ́ máa rinlẹ̀ lọ́kàn wa gbogbo gbà ṣé kò rí ni ṣe bó rí ṣé kò mà ó mà àbí ó mà ní ó mà ṣé kò lágbára lórí rẹ̀ lágbára so kí n láà fi bẹ̀ lọ́wọ́ ẹ̀ kó bá wa dá sí kó bá wa dá sí kó fi jẹ́ pé kí ni kó fi jẹ́ pé òkè ìṣòro yẹn ó di kí ni. ó di pẹ̀tẹ́lẹ̀ zikirillah jama tí wọ́n bá dé dání gbogbo gbà ọlọ́jà subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim pẹ̀lú ìrònú sí ìtumá rẹ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir la ilaha illa anta. subhanaka inni kuntu mina zọlimi àwọn ìgbà wa pọ̀ tó wáyé pé tẹ́jú sẹ́nàtà islam tó bá kojú òkè ìdààmú kan tí nǹkan ń dàlá mu bọ́lọ́n ti máa sábà sọ́jú ni pé allah allah rabbi la sharika la aw la ushriku bi rabbi shay'an allah allah tó ń lọ́ba tó dá mi kò ní orogún ẹ̀ẹ́nì fi nǹkan kan bá wórogún pé bó ṣe jẹ́ wípé kò sí tó burú nínú kí ẹ̀ ń ṣiṣẹ́ láyè bí kò ṣe ṣírùkù bẹ́ẹ̀ náà ni kò sí tó burú láyè nínú ọ̀rọ̀ sísọ bí kò fi gbólóhùn kò fò bó ṣe jẹ́ pé kò sí tó dáa tó yí pé kí ẹ̀ ní ìgbàgbọ́ látara gbàgbọ́ nítorí tó jẹ́ pé owó ò lè rà á kò sí tí dáadáa ò pín sí àlùjánnà yóò tiẹ̀ lọ àárí bọ́dá àmọ̀pọ̀ wà látara gbàgbọ́ lèyìn fi ni látara gbàgbọ́ lọ́ba adẹ́dà fi dúró tìyàn tíyàn bá ti ṣe tí ó yapa sí ìgbàgbọ́ kí ni ó bì orí burúkú dẹ́dọ̀ rẹ kọ́ wáyà so a rí ní àwọn ìjòkó kọ̀ọ̀kan tó ti lọ ìbéèrè wa ọmọ kékeré yóò máa béèrè àwọn questions kọ̀ọ̀kan pé ah tí nǹkan bá rí báyìí kí ni kí ló fà á mùsùlùmí pa malẹ́nu pé mọ́ méèké lára pé gbẹ́rẹ́ sọ́wọ́n ẹ̀sọ́ bá là á kí ni mùsùlùmí ó ṣe àlàyé rẹ̀ láṣẹ fún a ṣe àlàyé fún ní òǹdíwọ̀n bíi ọpọlọ rẹ̀ bó ṣe lè gbé gbogbo eléyìí á jẹ́ kó máa yé ni ó fi jẹ́ pé kò sí nǹkan tí ẹnìkan wàá sọ níta tí wọ́n fi kojú rẹ̀ tí ó wàá di rẹ́ẹ̀lì rẹ̀ tí ó yí kó lójú ọ̀nà kí ló torí pé ó mọ̀ yìí pé jẹ̀níwù ògidì lòún gbé dání ní tẹ́lifọ̀dì bá ń gbé ń bọ̀ ń ta kíni butuluni bandani tí o ní ó kojú ẹ ọ̀kan nínú àwọn ọmọ àyà ọlọ sí ọwàn secondary school ápẹ bàbá rẹ a ní àwọn tí wọn jẹ ọ̀rẹ́ òun tí wọn lọ sí short wọn máa ń bọ òun sọ̀rọ̀ lórí ṣiríṣiríṣiríṣiríṣi nǹkan kan bàbá rẹ náà ní ìwọ náà bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n kò ní jórí bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ó dé lẹ́wù kan ó wá sọ fún ara rẹ̀ ó ní ó pé bàbá ó ní bóun ṣe ń gboyè o òun ó máa bá wọn lọ sí ṣọ́ọ̀tì o ibi tí bàbá ti mọ̀ yìí pé ewu kìí ṣe pé ń bọ̀ ó ti bọ́ síhun nínú kọ̀rọ̀ yàrá ó ti fẹ́ jókòó nìyẹn kò sí ṣe kò sáì ṣe collections sí debate Ahmad Sidat rahimola rahmatawasa ọba kejì ó fi ránṣẹ́ sí ọmọ rẹ̀ láàrin bí ọ̀sẹ̀ kan tọ́mọ ẹ̀ kà tó ń bá wọn ní interaction wọ́n ní devil ti possess ẹ̀ ìdá sọ fún ọ ní wọ́n ní regenerative process wọ́n ní ah, rárá ó ní bàbá ní opposite ní àwọn gangan ní devil process twelve tún àwọn kan tún ní o tún send it ó ní kó kà dáadáa tó bá kà tó bá ní ní question bẹ́ẹ̀ kó jẹ́ kó ń gbọ́ the process àwọn gan fúnra ara wọn ni wọ́n sọ wípé ẹ má súnmọ́ ọmọ yẹn o torí wípé tẹ́ ẹ bá súnmọ́ yóò change yín sí ojú ọ̀nà tiẹ̀ in the end ọ̀rọ̀ àwọn kan change tó jẹ́ yí pé wọ́n gba Islam. ẹ̀ṣẹ́ àyè nínú àwọn òbí wo tí wọ́n láwọn jẹ́ mùsùlùmí ní tẹ̀wíìdì wọ́n yẹn jù mélòó ni mùsùlùmí ní tẹ̀wíìdì rẹ̀ yẹn jù mélòó ni mùsùlùmí tóun náà máa ń figbá kan bọ̀ kan nínú. so ó lè jẹ́ ikérù mùsùlùmí ọlọ́bẹ̀ yọ irú eléyìí irú rẹ̀ náà ni wọ́n fi rí sísítà rẹ̀ tó ń sọ yìí. so ọ̀gọ̀rọ̀ wọn mùsùlùmí ni yẹn là á pè wọ́n tó láàárọ̀ kọ́míìtì á pè wọ́n ṣùgbọ́n ṣé wọ́n máa ń tí wọ́n ṣe wọ́n máa ń tí wọ́n dúró lé lórí wọn ò mọ̀ á so tọ́rọ̀ bá ti wá dà báwọn má mú ní ẹsẹ̀ orí ni o ti mú sórí kíni ọba ara nìyẹn tọ́lọ́ba ti rórí control ẹsẹ̀ ọmọkùnrin yẹn gan ni kó ní kó jókòó ẹ jókòó ẹ jẹ́ ká tiẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bí tìyín bá nípa ju pásítọ̀ ní ládùúgbò ó bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí ẹ̀ǹtáìzì ọmọ mùsùlùmí ọmọ náà ti ń ṣe ó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe wọ́n àwọn kí ni káwọn ṣe ṣe lè wọlé ká ṣé máa wé síta màrà yín fèkì àwọn kankan bẹ àkójúkorojú ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ ẹni káyọjọ fún ọ̀rọ̀ jomitoro bìtẹ́ntì ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ìyàwó pásítọ̀ ló bẹ̀rẹ̀ sí ní ìlànà question oríṣiríṣi question oríṣiríṣi wọ́n fún lẹ́sìn ẹni tí wọ́n ẹni tí wọ́n ń bi léèrè ṣe bùtùrù wọ́n fún lẹ́sìn pẹ̀lẹ́rì pé gbogbo wọn o iṣẹ́ tí ọba adẹ́dà gbélé wọn lọ́wọ́ lọ́tọ̀ but ibì kan náà ni wọ́n ti wá wọn ò ní ìyapa lórí tawhid sọ bẹ́ẹ̀ gbogbo àwọn anábìyàn ọlọ́run bá. lọ́dọ̀ tiwa síwá tó lánàá bí Isa Jesus Christ sọ̀rọ̀ lánàá bí náà àárẹ̀ wípé ànábì wa o bá gbà bọ́ ti kúrò nínú Islam a obìnrin yẹn kọ́kọ́ wò gbé àkínní eléyìí sọ yìí bẹ́ẹ̀ ni mùsùlùmí tí o bá gbà ó ti kúrò nínú Islam ìyẹn jẹ́ kó tẹ́tí sọ̀rọ̀ anabi isa sallallahu alaihi wa sallam tó ti pèpè sí tawhid bó ṣe bá ní tó jíṣẹ́ lọ́dọ̀ àṣálà ń sọ ní tí à ń sọ ìjọsìn gan pápá bó o ló ṣe ṣe jọsìn ok lẹ́nu kan ẹni tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ dálẹ̀ tán gbogbo àwọn yẹn ló wá tẹ́ ẹ bá gbọ́ ilé ìlé ni tẹ́ ẹ bá ṣe kẹ́límà tẹ́ ẹ fi jáde láyé ẹ ní ní fọkànbalẹ̀ mọ́. kàtà wọlé hakulu alimọ́rù òdodo because nígbà tó wáyé pé ní tó dúró lé lórí ìwọ náà mọ̀ mọ̀ pé kẹrẹ́mù yẹ gẹ̀ ni kò rí bi dúró sí. sọmọ yìí pé ẹ̀tanu ìwọ náà ń tara rẹ tọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìyàwó pásítọ̀ lọ́kọ́kọ́ ṣe kẹ́lìmọ̀ ó ṣe kálmà wàhálà dé àwọn náà wọn kọjá là àyìn àwọn mùsùlùmí wọn ni ta ni ó fẹ́ yà wò wọn nítorí pé kì í ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ mọ́ sọ́yìn kì í ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ mọ́ lóòótọ́ bọ̀dìgẹ́dì lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ yẹn náà àyè tẹ̀ sílò fún pásítọ̀ bọ́yọ̀ náà bọ́yọ̀ náà ṣe kínní ìgbà tí ìyàwó pásítọ̀ ti bọ́ àwọn ọmọ náà ń wò ó ké kínní wọ́n ń wó kọ́ ń wò ìyàwó ń sọ fún mi pé ìgbàlà gidi lélẹ́yìn eléyìí kankan di gbàlà ọbẹ̀ rẹ̀ sàlàyé sẹ́dọ̀mọ́ yìí pé Islam fitrini adamani tọ́jà yìí pé ẹni tó dẹ̀ tọ́ba ti kó sítẹ́nìsì bí ẹni ẹni tó yẹ pé kò gbẹ́ngbẹ́ wọ́n gbé kóòkì fún mi wọ́n ní bómi ṣe rí nù kò tún gbẹ́ wọ́n gbé fanta fún mi wọ́n po kọ́fì fún wọ́n fi ṣúgà sí wọ́n sọ oríṣiríṣi níjọ́ tó bá mu ògidì omi yọmọ yìí pé sínkún ọ̀yàtọ̀ sí kíni ọ̀yàtọ̀ sí gbági òdodo wọ́n mọ̀ pé yẹ díẹ̀ ní òtí dé báyìí. sọ ọ̀nà bẹ̀rẹ̀ sí pépè níbẹ̀ lọ́sọ̀ kan bẹ̀ pé wọ́n ti máa ń sọ báyìí wọ́n máa ń sọ báyìí nínú kiri wọn ni pé ẹnìkan ti kú fún ẹsẹ̀ gbogbo àwọn àwọn tó bẹ̀ ni rárá kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ fẹ́nìkan kú fẹsẹ̀ wọn rárá láti gbé wọn sọ tó wíṣọ ọkọ̀ wọ́n mú àwọn àkàrò wá nínú báàbù náà tó tọ́ka sí gbogbo eléyìí pé rárá o ẹnì kò kú fẹsẹ̀ nìkan kan wọ́n rán mi láti wá jíṣẹ́ iṣẹ́ tó wá jẹ́ òun ní pé kólúkálukú wa káfíńtà ríìdì rinlẹ̀ kádẹ́sìn lọ́hùn ọba ní bó ṣe fi rán àwọn ànábì wọ́n dẹ̀ predict wípé òjíṣẹ́ náà Muhammadu, sallallahu alayhi wa sallam bọ̀ wọ́n ṣe gbogbo àwọn àlàyé fún un ṣe ń yànà àwọn tí wọ́n ń tí ọba rẹ̀dà kádàrà wípé kí wọ́n padà sí ìpìlẹ̀ wọn lẹ́nu rojú àìlẹ̀ láti kúrò ní ẹ̀dínà sọ̀bọ̀ bàtà yẹ pé ó ti wà lára tẹ́lẹ̀ ìpìlẹ̀ náà nìyẹn àti padà sídìí rẹ̀ ọ̀rọ̀ so láti bẹ̀ nǹkan bẹ̀rẹ̀ sí change àwọn tí wọ́n gba Islam bẹ̀ wọ́n wọ́n wọ́n ṣe wọ́n pọ̀. yàtọ̀ sí àwọn pásítọ̀ àti gbogbo àwọn tí wọ́n wà so látara eléyìí wọ́n tún questions tó ṣe kínní ni pé lórí káfíà òjẹ ọkàn làbí ìta ẹ ó ṣe gbogbo àwọn àlàyé yìí practical issues lélẹ́yìí kìí ṣe nǹkan tó yẹ pé Islam ò ṣe ẹ̀sìn tó jẹ́ pé a máa bo àbòsí ẹ̀sà máa dé mọ́ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ á ṣàlàyé rẹ̀ so ó di pé ọgọrọ wọn ń change so kìí ṣe tí ọ sọ yìí pé wo lẹ zikir ìpèpè sójú ọ̀nà yìí zikir ni azikar ńlá ni jẹ́ pé ẹ gbọ́dọ̀ ṣe masana kéékèèké tá a rọra ń yìí láì àwọn nǹkan ní túnṣe nígbèsè ayé wa àlìmọ̀ bá ṣe yanjú rẹ̀ bàtà bá ti jókòó nínú àna ọba adéta Allah subhanahu wa ta'ala àwọn jàǹkárí ọ̀tọ́ bá ti kọ́ba àwọn kínní ọba adéta òfìsì fẹ́ bá ṣe pé kínní láti láti yẹ̀ dànù bí n bá ti ń yẹ̀ dànù ọkàn ó tú ọmọ sí bọ́kàn bá ti ń mọ̀ sí àti ṣe ìgbìyànjú lójú ọ̀nà ọba adéta yóò tún ọ̀ṣẹ́ kínní sí yóò tún ọ̀múnádókò sí so tó o bá rí i pé tí ẹ fẹ́ nira torí nígbà míì ẹni tó já sáwọ̀ yẹn gan ó lè ó lè gbé parí ju ẹni tí ẹni tó jẹ́ yí pé òun ò tiẹ̀ mọ̀nà láti pilẹ̀ lọ so tó bá rí pé tiẹ̀ fẹ́ ṣe kínní ẹni tó mú lọ́rẹ̀ gan lọ́kọ́ ẹ jẹ́ kémi náà gbọ́ kínní yìí kọ́yá but ó ti múra lẹ̀ scott mo fẹ́ pè jáde ni ọ̀fẹ́ pè jáde ní kò fi ráàyè kojú rẹ̀ tó bá ti mú ọ̀ gbé kojú rẹ̀ níbẹ̀ gan yóò ti òǹgó ti wà ń àbúrò rẹ̀ ti wà ń bẹ̀ bẹ́gbọ́n rẹ̀ sì látara bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ in most cases kìí ṣe ń tọ́sọ̀ pé ó yẹra fún lọ títí torí gbé kíni ìṣìnà yẹn gbogbo bẹ́ẹ̀ ṣe wọ́nà bí ó ṣe padà mo ní ẹ nínú àwọn revelations rè tábà sọ̀rọ̀ christian lọ tábà ti sọ̀rọ̀ christian lọ ọ wá ní necessity ó need láti bá wa gbé gbogbo owó kí mu àwọn ọmọ kí mu olè ó ní kánú ní kí mu fine ọmọ kékeré tó ń sẹ́yìn sọ̀rọ̀ lọ́lọ́ ọba yìí pé àǹtí ẹ̀yin ọba wa kí mu ṣé christian yìí ni tó bá yẹ christian ní ẹ̀ wọ̀ náà torí ẹ sọ wípé mẹ́ta ni ọba adẹ́dà ẹ̀rọ kan ṣoṣo lè ní torí one is one two is two three is three kọ̀kọ́kọ́ máa gbé òṣìṣẹ́ fine kọ̀mọ̀ fáìn ṣọ̀hún láwọn yìí pé ewu ni wọ́n táàbà ti sí bẹ̀ yóò fẹ́ máa fàájú ọmọ mára láti máa sọ yìí pé òun ṣe nǹkan kan kò dẹ̀ sẹ́kítẹ́ǹtì tí wọ́n ò lè lọ wọ́n lè ṣe séhìrì gan kódà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ sáhìr òun náà ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ kó fi ṣe sẹ́hìn nígbà mi torí ọgọ́rọ̀ yàní akisar fún láyé akílù ọgọ́rọ̀ gan kò sọpọlọ nínú lórí wọn lórí wọn nígbà tí mùsùlùmí bá ń bọ̀ síbi àwọn làáfà gbogbo àwọn pásítọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ kìíní yẹn hmm. tẹ bá mọ àdúrà táwọn ń ṣe fún wọn torí kí wọn lè bá a mọ rẹ́rù akíndanidani tí ọ̀dà kama kọ́ máa ti sọ ọkàn jánu sọ̀rọ̀ ni yaani yédi ila al-kufr la ya'rifu an ad-da'wa ila al-kufr ó ń pèpè lọ síbi kíni síbi kúfùrù kọ̀dẹ̀ mọ̀ yìí pé ìpèpè lọ síbi kúfùrù kíni kúfùrù ọ̀dẹ̀ ń dùn lẹ́nu rẹ̀ dùn lẹ́nu pé ah, àwọn làwọn bá wọn tí wọ́n mú kódà àwọn kọ́ wọn bí wọ́n ṣe máa fà á ọ̀rọ̀kọ̀rọ̀ kò mọ̀ tí mo tó ń sọ ọkàn sọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ náà so irú yẹn báyẹn peter ti ń sọ̀rọ̀ níbo ya mo ṣe wá mọ̀ yìí pé rìmóòtù rẹ wá bì kan wọ́n ń bá wọn sọ wípé iṣẹ́ tí wọ́n gbé fóun yìí o ó lágbára jù òun lọ ò torí wípé àtọ́bí àtàgbà wọn bí yìí o wọ́n mọ tí wọ́n ń ṣe o kódà ẹnìkan wà nù wọn tí wọn bá ní kó wọn fẹ́ òun ọ máìndì o ọsàn kò gbẹ ní wọn akẹrù rẹ ọsàn kan orúkọ wọn akẹrù rẹ nígbà tí wọn sọ pé ah, ó ti di wípé wọn náà ti ní stress lọ́kàn ní nínú ọ̀kan nínú wọn tó fẹ́fẹ́ ọsàn kan orúkọ wọn akẹrù rẹ so máa kìí ṣe ń téèyàn tó bá ti dé kìí dé bá ká ṣe kí ni ká yẹrí òtítẹ́nu ọ̀rọ̀ wá bó ṣe yẹn jù rẹ̀ ni kìí ṣe bàbá ní ọ yẹra fún mọ́ akẹ́tẹ̀ nù fásitì kan kò sí yà bí mo fi báyìí tán kò sí mọ̀ bẹ́ẹ̀ bù dànù. وعليكم السلام ورحمة الله وبركاته Naam. Ìbéèrè lórí ìmá ṣe sàárà fúnfún. Naam. Initially, bóyá tí a bá ṣe oúnjẹ tó gbìlọ fún àwọn aláìní láti jẹ́ pé kó wo jùlọ fún ọ̀pọ̀ ẹ̀. Mm. Tàbí ó tù ó mẹ́jẹ sísè. Tàbí tútù ẹni eh, tó ń ó lè jẹ tútù kí èèyàn kàn fi dun àwọn aláìní pẹ̀lú àníyàn pé kí ọba ẹlẹ́dàá jẹ́ kí ládàá rẹ̀ kọ̀ wọ́n báwọn so but of present mo ń gbọ́ tí nǹkan ṣàlàyé pé lára àwọn nǹkan tó jẹ́ pé ó máa ń bá òkú sọdaka tó jàre ya wípé irú àwọn ọ̀gbìnrin yẹn kò bọ́ sábẹ̀ so kò sí lára kan yẹ pé yẹ kí ọmọ àrùn ṣe. a ọbọ sábẹ̀ ọbọ sábẹ̀ sọdaka náà ọbọ sábẹ̀. sàmú aleykum àwọn tẹlẹ bá. pàdé òkú tí ó sàn lọ́wọ́ ló jẹ́ òkú òkú tó gba tó nígbàgbọ́ òkú tó jáde láyé náà náà ọlọ́run jẹ́ ká rí bàbá wa pẹ́ lórí dáadáa. àmì ọmọ igi dẹ́gbẹ́ bàbá ọlọ́run ajẹ́ kẹ́gùn lẹ́nu fún ata. ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ but pẹ̀lú eléyìí tẹ́ tún sọ fún wa ní àárọ̀ yìí àti tí ẹ tún sọ ní last week lórí dídún yín mọ́ àṣkà yóò jẹ́ kí n rìlẹ́tì ọ̀rọ̀ lẹ́yìn tí mo fẹ́ kọ́ fẹ́ sọ yìí. now ẹ sọ fún wa sí yín pé ìjókòó tí ó kéde tá à ń jọ yìí bẹ́ẹ̀ni. ó ní ipa tó ń kó ní ilé ayé wa. bẹ́ẹ̀ni firi firi ó lè jẹ́ firi. I want to relate my own personal experience. Now. Be about two and a half for three years ni mo bẹ̀rẹ̀ sí wá síbí báyìí. Àti mo bẹ̀rẹ̀ sí wá ibà yìí mo ní one medical issue. Má ṣe testimony o. Testimony ò sínú Islam but I eh, <laughs> relate the practical experience. Láti bá kọ̀ọ̀pù àwọn nǹkan tí à ń ṣe tó yí pé oríire là ń ṣe níbi tá à ń ti wà yìí. alhamdulilah. about two or three years mo bẹ̀rẹ̀ sí wá bíbà yìí mo come here with one serious medical issue tó ń pè ní lumbar spondylosis bá a ti máa ń pè ní tó problem brain àti spinal cord ni brain àti spinal cord ló ń control gbogbo ara pátápátá. Yeah so mo wá ní problem yẹn débi pé àti rìn nígbà míì gbogbo ara ló máa máa dùn gbogbo ẹsẹ̀ gbogbo ẹ̀ ló máa ronú gbòòrò torí ẹsẹ̀ yìí pé tí n bá jí làárọ̀ bẹ̀ àti dìde problem yìí fún mi ọ̀rẹ́ mi tó ní similar problem tí mo ní òun develop paraplegia àti ẹsẹ̀ ẹ̀rọ ẹsẹ̀ méjèèjì wọ́n láti gbé lọ sí India so tá lọ́ọ́ pèsè ní India ni he spent three point five million ní India despite that kò gbádùn náà kò tún gbádùn wọ́n tún padà wá sí nàìjíríà yìí again ní last week náà tún wá ló tún wá ná another one point two million naira for the same problem kó tó di kó wá bẹ́ẹ̀ sí máa ń gbádùn díẹ̀ díẹ̀ sí nísìnyí náà kò sí ìgbádùn kan dáadáa náà ó sì ń tẹ̀ yẹnkú yẹnkú náà ni. bàtẹ́mi lọ rí dókítà with this similar problem ká ní kí n lọ ṣe x-ray MRI magnetic resonance imaging tó cost about seventy seven thousand pọ̀tọ́rí pé mi náà jẹ́ medical person wọ́n fún mi ní ten percent discount yẹ kí n san sixty something thousand naira so and similar other tests like that ìgbà tí mo mú sọ́dọ̀ sọ́dọ̀ neurosurgeon which is specialist ní area yẹn so ó ní pé kò sáìsì wọn láti operate mi èmi náà láti ṣe laminectomy tí ọ̀rẹ́ mi àkọ́ tó gbé lọ sí India tọ́tọ́ wa tún sí ní lásìkò ibà yìí kí ni problem yìí wọ̀ lọ́n so àtàrà ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí wá sí ibà yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá náà máa rántí ẹ̀ mo approach bàbá wa mo ní bàbá mo ní problem báyìí báyìí báyìí o nǹkan tó ń ṣe mí nìyí o bàbá ní pé àwọn ní nǹkan kan tí àwọn máa fún mi táwọn máa pé màmá kan wà tó máa ń ta àwọn egbògi kankan kan fọ̀ yí pé kí n dúró mọ́ kí n dúró mọ́ àkàr kí n dúró mọ́ àkàr gidi gan pé àkàr gan ni kí n dúró mọ́ náà lé ẹ̀ fásitì lé lórí gan. tá à ń bá a lọ à ń bá a lọ à ń bá a lọ bẹ́ẹ̀ òtí mo wá ti ní pé mo wá lọ wo àkàr eléyìí tí ó bá situation mi. Allahumma aafini fi badani alama aafini fi samoyi alama aafini fi basori la ilaha illa اللهم إني أعوذك من الكفر والفقر وأعوذك من القبر لا إله إلا أنت kò wá sí irun kan tí màá kí wẹ́dà irun ọ̀ràn yẹn ni tàbí nọ́fìlà ni tí mo kì í ṣe àkàrò láti ìgbà ẹ̀ mo wá dún mọ́ àkàrò yẹn títí àti àkàrò ti àárọ̀ àti alẹ́ mo ṣe dáadáa nǹkan so. <laughs> bó ti wá ó ti wá di pátán kan sọ̀rọ̀ ibi dé pé tí n bá ti jí báyìí ìtòkọ̀ ń wá sí lọ́rùn kan nìyẹn tí n bá ti kí òun gbọ́dọ̀ ṣe àkàrẹ̀. so presently bí mo ṣe wà yìí nìkan èmi tí wọ́n náà fẹ́ ọ̀pẹ́rẹ́tì in fact nígbà yẹn gan pàápàá wọ́n ní kí n má máa ju kí n má máa nàró kírun mo gbọ́dọ̀ máa jókòó kírun sọmọ bọ̀ tó bá ẹ̀sùn rẹ̀ gbà tá a ń lọ sí eh, alcohol. Friday ní ọ̀dọ̀ Ustaz Mutada or two or three occasions I have to be sitting down láti pé kí n pray ni. ìwọ lọ́wọ́ mi ò fẹ́ rú nǹkan yìí o mo sá lóyún máa kárí so inshallah bí prayer ti láì ni mo ti wà mi ò sí operation kankan. àkàrí náà ni mò ń sin mo dẹ̀ ti ń dìde tí mò ń nàró dáadáa tí ó ṣe sẹ́ni tó mọ̀ pé nǹkan ṣe mí dẹ̀ sẹ́ gbogbo pain everything tó ní capacity nígbà náà gbogbo mi ti ni mo dún iná tí wa náà nǹkan bá ń ṣe yí báyìí kan kì í <laughs> bíi halkọ báyìí náà ni hmm. arábìnrin yẹn ní breast cancer ó wá lọ àpèjì àwọn afa ní harab pé ah wọ́n ní wọ́n ó gé ọyàn òun kò bóun lára àbá ni. náà. pé kí ni kò wọ́n ṣe wọ́n ní táwọn ní ní táwọn lè fún ọkọ̀ ṣe náà ní tí wọ́n sọ yìí. aláàmà àfi ní fi bẹ́ẹ̀ dẹ̀ aláàmà àfi ní fi sẹ́mẹ̀ẹ́ aláàmà àfi ní fi bọ́sọ̀rọ̀ ilá ilá ilá àdì kọ́tà máa ṣe aláàmà yìí ní ẹsẹ̀ alùkàlà àfọ̀ ọ̀là àfíà kọ́tà ṣe gbogbo ẹ̀ báwọn but àwọn advice tó bá lè dúró ní mọ́kà kó fi jẹ́ pé irun wákàtí márààrún yẹn kó máa kí kó máa kí ní haram ọkàn ó tún balẹ̀ sí kó dẹ̀ máa mu zamzam ó máa mu zamzam dáadáa nínú àná ọba adẹ́dà ọkọ rẹ̀ ó gbọ́ yé wọ́n gba visa ó sì ń bẹ́ẹ̀. ó stay ní inú Ramadan pé ìgbà bá fi hajj àwọn máa padà lé hajj tó tó ó ti di ọyún ó dẹ̀ tú ìgbà tó tú gbogbo ẹ̀ dẹ̀ padà kò yé òun náà òun wò pé <laughs> kí ló ń ṣẹlẹ̀ wọ́n lọ ṣe padà wọ́n ní kò sí nǹkan kan àmọ́ yìí tọ́ba adẹ́dà fún wa tọ́lá àsanwó ẹ̀ àti ó ti bá owó kan tá a san ó ti parí ẹ̀ bọ̀tọ̀ owó yẹn a gbọ́dọ̀ kí ni iman iman billah ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ kó múnádóko tawhid wa kó múnádóko ok gẹ́gẹ́ bí ìbéèrè tí àfáwà fi bẹ̀rẹ̀ béèrè lórí àlà ọmọ ìyá wa ni ó ti lò bí close to some years nílé ọkọ kò bímọ ó wá ní tó notice ó ní ẹ̀ṣẹ̀ kìí ṣe pòun èlóyún òun máa ń lóyún tó bá ti ń wọ bí oṣù mẹ́ta báyìí àlá òun tó ń bá ti la wípé ẹnìkan tẹ̀hún ní ikùn mọ́lẹ̀ báyìí tọ́fọ́ tẹ̀hún níkùn tó ń bá ti jí òun rí nǹkan oṣù òun ni kódà ó ti fẹ́ wo oṣù mẹ́rin rí my characteristic joking way mo ní à níwọ̀n ni wọn náà ṣe ń gbà tí wọ́n ń fi wọ́n lè ń tẹ̀ ọ́ mọ́lẹ̀ lójú oorun ó ní àṣẹ ṣóun ní kápá lórí rẹ̀ ní débójú oorun ni mo ní à látòjú ayé náà ló ti dira rẹ̀ lámùrí rẹ̀ ó ní ẹ̀ẹ́n bóòlù wọn ṣe ṣe mo ní àákàr tó yẹ kó ṣe ní a'udhu bi kalimatillahi tammati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wa an yahdurun suratul ikhlas ma'udatan àti gbogbo àwọn àkàr rẹ̀ nǹkan máa ṣe gbogbo wọn dáadáa lẹ́yìn gbogbo oorun. Ah, ok lọ́ba múra sí i yáà ni oyún ẹ̀ ti ń wọ bíi three months ọ̀fẹ́ wọ bíi four ní nǹkan ọba tó ń dé lóòótọ́ ó fẹ́ tẹ̀ mọ́lẹ̀ ó fẹ́ fọwọ́ tẹkùn rẹ̀ ó ní bóun ti dìde mọ́ lọ́wọ́ nù bàbá ó yà ń kàjú òun sá dín pẹ̀lú ẹ̀ ó lọ láti gbà yín alhamdulilah àti ọba rẹ̀ rẹ̀ ó sá gbàyánu rẹ̀ ọba rẹ̀ rẹ̀ àbá ṣe ní balance forward ilé ló kọ́kọ́ bí. káwọn accountant mọ́ bínú balance ọlọ́run ti bread brought forth. just like ọ̀kan náà ọmọ ẹ̀yà wa ní júmọ̀ àtọkọjá yìí ó similar issue báyìí mo wá ń béèrè lọ rẹ̀ ọkọ̀kọ́ ń tì mí gbogbo ìgbà tí mo bá béèrè kọ́mọ́dà bí ìgbà tó yẹ pé mò ń mò ń harass ẹ̀nu mo ní báwo dẹ̀ ní nísìnyí. ó ní bàbá mo ní nà mọ̀ ń gbọ́ báyìí kí ni mo ní géèmù ti yàtọ̀ mo ní ẹ̀hẹ́n tí mo fẹ́ gbọ́ náà nìyẹn ó bá fọ ọkọ mi lọ́rùn ó ní ó kọ òun ti padà ó ti yí padà rẹpẹtẹ mo ní kí ni ó ní ibẹ̀ ta ló mọ̀ sí mo ní ẹ́ ó ní ọkùnrin méjì obìnrin kan obìnrin lọ́kọ̀ọ́kọ̀ ṣáájú ó ní ọkùnrin méjì bá rọ́ọ̀ṣì tẹ̀lé bóyá sọ̀rọ̀ náà ni mo ní ẹ́ ó ní bàbá rẹ̀ mo ní bàbá rẹ̀ ta ni ọmọ ó ní bàbá rẹ̀ ta ni mo ní Allahu Akbar yíyá ni Allah subhanahu wa ta'ala ó ń sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam torí gbogbo ọ̀rọ̀ tó bá fẹsẹ̀ rinlẹ̀ pé òjíṣẹ́ lára àṣálà ló sọ òun kò sọ Allah sọ torí pé kí ni la yantiqu anil hawa in huwa illa wahyu yuha kì í sọ̀rọ̀ fẹ́nu ní tá a sọ̀kalẹ̀ fún ni ó ní tó o bá fẹ́ mọ bó o ṣe wà lọ́dọ̀ ọlọ́run ọba kí ni lẹ́wù rẹ̀ kí wọn náà wo ibi tó o bá fọba dẹ́dà sí lọ́kàn rẹ̀ torí ibi tó o bá kóyàn rẹ̀ sí nínú ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni o ti kóyàn tiẹ̀ náà lọ́dọ̀ rẹ̀. tó o bá kí Allah ṣe èso Allah tó dẹ̀ dúró pẹ̀lú gbàgbọ́ lódodo ṣáàlá Allah subhanahu wa ta'ala yóò dẹ̀ jọrọ ẹ̀dá lójú kúrò ní alkurukum wàṣukúrò ní wàlá tẹ̀fúrò ẹ̀ ń ṣèrántí mi o tẹ́ ń bá ti ń ṣèrántí mi èmi náà ṣèrántí mi ẹ dúpẹ́ fún mi ẹ má ṣàlàyé mòore kọ́lọ́ má ṣàlàyé mòore tó àwọn. hikayat àtàwọn ìṣesí báyẹn tó ti ṣẹlẹ̀ nígbèsè ayé èèyàn ó pọ̀ lọ rẹpẹtẹ tó fi jẹ́ pé kí mùsùlùmí mọ̀ wá ti bẹ lápò kọ́mọ wà lọ sí sokoto torí jìn eléyìí ọkàn mọ́ lọ sí dàlẹ́ náà. ni ọ̀rọ̀ tẹ̀ bá ṣe ó rẹkọmẹ́ǹd pé ká máa bẹ̀rẹ̀ tọ̀ most of the time. gbọ́ pé hadith ọ̀dáìfà kan tó ní pé tọ́fẹ̀ mohammed salata ló tọ̀ lóòrùn ní open place nígbà kan. ká bá wo àwọn bílíọ̀nù mosque wa káàkiri even including ilé ìta wà ń bẹ̀ lórínà tó wà ń bẹ̀ standing then similarly most of the other mosques like that then there ẹni bàtà bá tọ̀ tán there is one type of urine tá n pè ní residual urine lẹ́yìn bàtà ti tọ̀ tán tá a ti fi ìpín ìtọ̀ ọ̀gbọ̀n wa mọ́ o bá tí residual urine yẹn tí o bá jáde tí o bá tí ì jáde ni o ti tọ̀ tán kí mùsùlùmí máa kó ohun ètí ìtọ̀ tán so ibi tí mo dúró ká kíyẹn jáde ká tó kò ní tọ̀. Mm-hmm. bẹ́ẹ̀ tí mo lọ ni pé residual urine yẹn ó yẹn stand better chance of secret of it alẹ́ téèyàn bá nà ó kéèyàn dúró ọkùnrin bẹ̀rẹ̀ tọ̀nù nígbà tí yàn bá bẹ̀rẹ̀ tọ̀nù sọ̀rọ̀ ìta ìgbà tí bá dìbò máa dìbò báyìí a kàn dá sí ní kíláyìn so tó dẹ̀ jẹ́ pé ń sìn eh, mú sọ̀rọ̀ ìta àgbọ́dọ̀ máa tó jẹ́ the best for ẹnìkan ọ̀sán bẹ̀rẹ̀ ká máa nọ̀rọ̀ tọ̀ ká máa bẹ̀rẹ̀ tọ̀. ǹjẹ́ bàbá ọ̀la ṣe á fẹ́ ṣe òbí ìfẹ̀sí bá irú ìgbà tí anájì ní pé ẹnìkan tó ń lọ nínú ìlà àtàrí tó tí wọ́n rí ọlọ́run ẹ̀yà nínú ìyá ń jẹ́ torí ìtọ̀. a fara balẹ̀ hmm. dáadáa àwọn afáàmì rẹ̀kọ́mẹ́ndì yìí pé ká gbin but kọ̀sẹ́rì fún but a fara balẹ̀ tá a bá ti fara balẹ̀ ìgbà míì kejì ìṣẹ́jú kan tàbí méjì lọ pẹ̀sídà ìròyìn òun gan fúnra ara rẹ̀ olóòtú máa sáré bọ̀ because tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó yìí kàn dúró pamọ́ ni but tí ìbá ṣe wípé necessity wá fún ká máa bẹ̀rẹ̀ tọ́ ni tí necessity ò bá wá fún o ká máa bẹ̀rẹ̀ tọ́ ni ó tètè jẹ́ kó jáde ju ti ìnàró tọ̀ lọ torí ńgbà mi ìyẹn lè lo bí three minutes kó tó di pétéyàn bá nàró tọ̀ kí ló ti jọ ayọ̀rìn kó tó jáde. òun kọ́ tí sọ ni pé experience mi which is the experience of most people náà tí mo ti náà ni pé kéèyàn nàró tọ̀ yẹn ni ẹ̀rọ sọ́ọ́ tètè máa ń jáde ju kéèyàn bẹ̀rẹ̀ tọ̀ lọ tí wọn bá bẹ̀rẹ̀ tọ̀ most of the time bàtẹ́yìn tẹ́yìn bá máa dìde after tí wọn lòun ti ní sùúrù gidi gan-an bẹ́ẹ̀ ni ní ọba tó ìfẹ́ tó ní ọba tó jáde ní ọba pé n tó rọrùn láti ṣe ní jòkó tọ́jú hmm. ìgbẹ́ tí yẹn bá ti jókòó yàgbẹ́ tó bẹ́ǹdì tó ká dáadáa báyìí ó lè má lò ju ìṣẹ́jú mẹ́ta lọ ní tọ́lẹ̀tì yọkàn máa wà ní ṣùgbọ́n tó bá jókòó ní perpendicular way yóò ní ìdìwà báyìí kó tó tún lọ báyìí kì í sábà rọrùn ìgbẹ́ yọ pẹ̀lẹ́ ìgbẹ́ kó tó di kó jáde bọ̀ tó bá kákò ló fi jẹ́ pé irú àwọn tọ́lẹ̀tì wọ́n ń ṣe pé yẹn ń jókòó sí wọn wọ́n rẹ́kọ́mẹ́ndì wípé téèyàn bá rí bíi nǹkan kan tó jẹ́ pèpele tó ga sókè díẹ̀ téèyàn kásẹ̀ lé tí ó fi ká sókè báyìí ó bẹ́tà ju pé kó jókòó anyhow lọ. téèyàn bá wò téèyàn bá tọ́jú ara rẹ̀ tọ́mọ yìí pé lóòrò yẹn kó tètè mú kí rẹ̀sìdúrà irin jáde fún un tó bá wọ inú tọ́lẹ̀tì gan ó lè tọ̀ lóru rẹ̀ but kó ṣọ́ra kó má fọ́n ká ara rẹ̀. jazakallah khairan. asalaamualeykum tila. waaleykum asalaam tila wa kaatu. question mi lórí black friday tó máa ń ṣe ní november. black friday okay wọ́n máa ń ṣe ní every november wọ́n máa ń ṣe last friday of november every ah. year wọ́n máa ń ṣe. okay as a muslim ṣe àlè participate. kí ló ṣẹlẹ̀ ní black friday. àwọn ọjà ní supermarket. àwọn ẹlẹ́mọ̀ rẹ̀ á sì máa àkọ́kọ́ gbọ́ rẹ̀ mọ̀ ń ṣe ń pọ̀ nísìnyí báyìí. àwọn ọjà ní supermarket wọ́n máa ń fún gbogbo àwọn tó bá ra nǹkan níbi discount seventy percent. it depends on what you want to do that time. so máa fún yín discount wọ́n máa ní pé bóyá ló ti láti January gbogbo àwọn ìjà tó bá ti ní ní store tí wọ́n rí èèyàn rà wọ́n á fẹ́ gbé síta fáwọn èèyàn kan lè rà bọ́ pílà sọ́tún kó lè kó mi wà ní next year bọ́ I don't really, we don't really know the motive behind it wọ́n fi wá sọ ní Black Friday bóyá ó against Islam something ni o pé so what is our own impact ṣe a lè participate àbí ká má participate ṣe pé ṣe a lè rajà. lọ́jọ́ ọjà rírà tí wọ́n bá yẹ pé wọ́n ń celebrate nǹkan ká ń find out kí ni source yẹ ká má bàa participate. Uh-uh. ok wọ́n fẹ́ ṣàlàyé Black Friday fún wa ok Jumia ok. asalaamualeykum wa rahmatulah. alaykum salaam wa rahmatulah. Um, aláwọ̀ kan ni pé tẹ́ bá lọ chẹ́kì eh, motive behind black friday ẹni tó bá lọ wá ìdí um, um, ìpínlẹ̀ nǹkan tó yẹ black friday us ló ti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣe after festive period towards christmas torí similar question àwọn brothers náà ti kọ́kọ́ ń béèrè lọ́dọ̀ àwọn àfáàmì náà nígbà tá a rẹ̀ pé tó a try láti lọ check why. Um, black kí exactly why black friday. so our rí i pé festive period towards christmas nǹkan tó fi fà á wọ́n máa ń ṣe festive period kan níbẹ̀ so i don't know pé um, ọ̀rọ̀ festive nasọ́rọ́ ni so ọ̀n tó máa fi ń try láti reduce price towards because of the festive period of christmas period so nǹkan tó lè jẹ́ ni pé nígbà tó pé ìpínlẹ̀ ẹ̀ gangan kò náà lè kọ́ celebrate christmas so àwọn afáàmì sọ pé tó kò tọ́ tó pé mọ̀kúrò ní kí yẹn má rọ hmm. ọjà ń bẹ̀ nǹkan tó kọ́ wà ń bẹ̀ níbẹ̀ ní and ọgọ́rọ̀ most times téèyàn bá check tó bá wà familiar pẹ̀lú site tó bá di eh, wọ́n náà phones àbí àwọn prices àwọn ọjà yẹn normal price ló máa wà ń bẹ̀ tó bá ti di two three days towards that black friday ní nàìjíríà lọ́gọ́rọ̀ àwọn online market ọmọ inflate owó yẹn lọ sókè tó bá máa sì di àsìkò ìjọ tó máa ta wọ́n máa cut to the actual price but you and I ẹnì máa because you hmm. think it's seventy percent off. Hmm. so dubiousness wà ń bẹ àti dàbí ń dubious. dàbí ń exactly. ara mi létí di next Sunday máa ṣèwádìí lórí Black Friday inshallah. Ah wọ́n á tẹ̀yàn bí bàtà pé àwọn gbé lọlẹ̀ ṣùgbọ́n á tó a sàhárà but Nigeria, nìkan wọ́n ti ń ṣe yẹn nàìjíríà version. not eh, mo ní question visa okay. but in the contract area náà wọ́n máa ṣe kí ni yẹn. contract execution. Eh, bẹ́ẹ̀ni sir. okay. wọ́n lè mọ̀ọ́mọ̀ inflate ẹ̀ wọ́n mọ̀ pé wọ́n fẹ́ kàn ṣe discount wọn padà sí the rapture price so sẹ́yìn òfẹ́ bá tẹ́ẹ̀bà fẹ́ kàn beat price ní below the price you want to sell ẹ̀yin plate ẹ̀ so number one negotiate ìgbà mi owó lè padà sí de. yọ wa kú sí price ẹ. nígbà tí ẹ nájà náà. bẹ́ẹ̀ ni sir. nígbà tó mọ̀ yí pé ẹni tó fẹ́ rajà yìí. àná. alánà pa ni. bẹ́ẹ̀ ni sir. kọ́ wa o ti ṣí tiẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni sir. na but uh, what iṣẹ́ yẹn àti wá jẹ́ kó yé wa báyìí sir. bẹ́ẹ̀ ni. ẹnìyẹn bá wa nà ó possible kó má padà sí the exact price kó tún ní àlékún lórí ọkọ̀ padà bọ̀ ẹ̀yin á make sure pé nǹkan tẹ́yìn ti fi lé ẹ kò ní jẹ́ wá sí below your actual price ẹ fẹ́ tà àwọn mọ̀ bóyá. <laughs> the best thing ni pé kí wọ́n fi ṣe actual price kí wọ́n lè dùn olórí rẹ̀ bẹ́ẹ̀. ok now <laughs> this is a family issue an elder okay. an elder brother. okay mi ò mọ̀ bóyá àbòsí ní ọ̀rọ̀ yìí personally because eh, ó ti bímọ méjì díẹ̀ náà ló tó fi jù wá lọ in marital kẹrin kò tí ì ju bíi six years tó marry lọ but ó wá ń sọ̀rọ̀ kan pé òun fẹ́ fẹ́ yàwó kejì ah. mo wá ní kí ló qualify yín sà kí lẹ́yìn fíò pé ẹ ti qualify. Ah, ọlọ́run dá fún ní license náà. <laughs> ó wá ní gbogbo àti àwọn bá wà nù yín títí ó fi bímọ ó máa ń ní òun lára àti súnmọ́ nítorí condition tí ìyàwó ẹ̀ máa ń wà nítorí extent kan máa ń dàbí òun máa ń ní lára ni tóun bá ń ní láti súnmọ́. but ó ní láti súnmọ́ láti make delivery easy àbí. ìyẹn náà mọ̀ pé òun ní but gbọ́dọ̀ a ní láti jáde lé a sọ̀rọ̀ ẹ personally la both of us ó wá ó mọ̀ òun ní ìjẹ̀bọ̀ okay I don't know how to say it olóṣà ló máa ń ní lára gan ṣá ìnira ló máa ń mú wá fún. ọfẹ ọfẹ jọ máa wà wí torí kò lè easy fún ẹni obìnrin náà but ọkùnrin ni ó change style ẹ. tó tẹ máa ń mú jà wá lẹ́rìn wọn. okay. ìyàwó a máa fẹ́ kóra ló ń torí pain tó ń go through ó ló ti sọ̀rọ̀ kan lójú mi tí mi mo kàn pretend mi pé ara yẹn nìkan ló mọ̀ kò ń ṣàánú kò ń wo condition kò ń he does not know what she goes through after the whole thing pé that that's the reason pé tóun fi wọ́n mọ̀ pé is it an excuse at that as early. ó lè uh, jẹ́ excuse tó bá fẹ́ tì í ṣe ṣìnà bọ̀ tipa rẹ̀ ò bá ká tó bá fẹ́ fagídí ṣe ah, between two dangers ló fẹ́ fira rẹ̀ sí torí èyí tó ti wà á lẹ́tẹ̀lẹ̀ gan yọ wà ojú pọ̀ yamayama ìdí sábà máa sábà ṣẹlẹ̀ tó bá fẹ́ ti ṣe ṣìnà but kì í ṣe kó mú ìyàwó kejì wá nìkan ni solution tí wọ́n lè play lórí ẹ̀ wọ́n lè bá ṣeré normally because after all tó bá wà nínú menstrual period gan kò túmọ̀ sí pé kò lè súnmọ́ ah. but kò kàn ní wọlé ni. ẹ̀ẹ́dẹ̀ ah. eh, lásán àgbàlagbà sà ah. tí kò ní foundation rẹ̀ tẹ̀ just like majority of us. ó wá ní tara ó wá ní interest náà ẹ̀sìn but kò rí nǹkan tó máa ń move ẹ̀ personally on his own irú àwọn òwe wo lèèyàn lè recommend fún kókà fún bí iman àbí ṣó lè ka lárúbáwá kò lè ka lárúbáwá tó bá yẹ pé english nìkan ló lè kà ah, fundamentals of Tawhid abu amina bilal phillips it's a good book torí the the style is very lucid and it is highly informative kì í dẹ̀ tún ṣe nìkan or highly referenced àwọn references tó mú wá ó ṣe é rí ní English náà tí ó yẹ pé ìgbà tí ó bá fi kà tán yóò ní ìdìlá tí ó ti rí àwọn bíi mẹ́rin márùn-ún kan tí ó tún kà sí kà sí kà sí tí yẹn bá rẹ̀ ti dé kaba yẹn yóò máa widen horizon yẹn insha Allah kiri naam. salaam aleykum wa rahmatulahi naam àlàyé nípa eh, àdúà olùsèpta dua the sister, náà. naam ẹ mo fẹ́ kẹ́ bá a ṣàlàyé díẹ̀ lórí ẹ̀ torí pé èyí tí mi mọ̀ tẹ́lẹ̀ o ní pé bí a ti yàn bá ti tẹ́kítíwá ti lè wọ́ mu tán pé yàn wá ṣe istiaza àti àdúrà yẹn. so mo tún wá gbọ́ ọ̀rọ̀ míì lọ́dọ̀ ọmọ ìyá mi tó wá sọ pé ní gbogbo èèyàn kọ́kọ́ ṣe dùá òyìn náà after dùá yẹn lèèyàn sì máa ṣe ìsìáza lẹ́yìn náà lè máa ṣe lẹ́yìn tí máa bọ́ sí fatia so ó wá tó sọ ìmí pé gbogbo raka kọ̀ọ̀kan èèyàn máa máa ṣe ìsìáza. bẹ́ẹ̀ni gbogbo raka kọ̀ọ̀kan. na. gbogbo fatia tíyàn bá ti fẹ́ ka fatia lẹ́yìn ó ṣe ìsìáza lẹ́yìn ó ṣe basmala òdodo. ẹlẹ́kejì ni pé ẹ bá ṣe àlàyé nípa àlùwàlá àwàlùbárọ nínú Islam so irú àwọn èwo la àwọn èèyàn wo la lè lò fún àwọn wo ni. gbogbo àwọn nǹkan tó bá ti apá sí ti ìgbàgbọ́ nínú ìṣesí ìgbàgbọ́ a gbọ́dọ̀ jẹ̀ẹ́má rẹ̀ dépò wípé a bá wọn darapọ̀ mọ́ mọ́sálà bíi Christmas tí ń bọ̀ nísìnyí wọ́n ní lẹ́nu wọn lọ́hùn pé ọba adẹ́dà ó bímọ wọn wá ń ṣe wọ́n fẹ́ ṣe kò mọ̀ ọmọ rẹ̀ kí lọ́ba adẹ́dà sọ ó ní laqad qultum shay'an idda takadu samawati yatafattarna wa tanshaqqu al-ardu wa takhirru al-jibal an da'u lirrahmani walada ah, gbogbo ọ̀rọ̀ yẹn ní ọba adẹ́dà sọ bó ṣe léwu tó so irú circumstances yẹn kí ẹ má bá wọn pàtẹ́kì nínú gbogbo nǹkan tó jọ mọ́ ti Christmas ọ̀rọ̀ ti gbàgbọ́ nìyẹn ìṣesí mi lè jẹ́ pé ìmúra mùsùlùmí kí mùsùlùmí ó mú jáde kó má dé fìlà kì í ṣèṣe sí mùsùlùmí àwọn tí ìṣe mùsùlùmí ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ó wá di àṣà tí mùsùlùmí náà ń bá wọn kẹgbẹ́ rẹ̀ tàbí fine ṣòkòtò wíwọ̀ natural ti ìṣesí ni àìwọṣọ ni kò tó bá ti di pé ń jọ tiwọn látara wípé bá ń ṣe ń wọ̀ ó ti fẹ́ máa style di tiwọn ni ó ti ó ti di wípé à ń jọ tiwọn ni so ìdárapọ̀ mọ́ nínú òrí nínú ìṣesí àti nínú ọ̀rọ̀ sísọ mùsùlùmí gbọ́dọ̀ kóra ró fún kí gbogbo ìṣesí rẹ̀ kó má jẹ́ ti àwọn tí wọ́n jẹ́ ọ̀tẹ̀ ẹ̀sìn. ẹlẹ́kìtì ń bẹ̀ ni pé àfáàtò bá jẹ́ pé tó ń ṣe dáwà tó jẹ́ pé ó máa fi ń takò súnà tó jẹ́ pé kò ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ súnà. Hmm. so tí èèyàn wá ń. dáwà wo ni wọ́n torí n ṣe jù ọ ni dáwà torí nǹkan àkọ́kọ́ tí èèyàn kọ́ gbọ́dọ̀ mójútó ọ ní bí ó ṣe ní control lórí ẹ̀mí rẹ̀ tí ẹ̀mí ò ní tì tí ó fi ṣiṣẹ́ ó jẹ́ pé obìnrin ẹni tó bá pé òun àdánwò obìnrin òun ní ọ gbọ́dọ̀ mójútóra rẹ̀ dáadáa ní abẹ́lẹ̀ ẹ̀dẹ̀ yẹn kó tó di pé òun jáde olóhùn sọ̀rọ̀ láàrin àwọn obìnrin torí tí ìbá ṣe kó ṣe bẹ́ẹ̀ yóò máa sá sí abẹ́ wípé òun lè ṣe kejì òun lè ṣe kẹta òun lè ṣe kẹrin láti máa fi ṣe fasad aburú ńlá dẹ̀ ni pàápàá jùlọ ọ̀dọ́ tọ́jà yìí pé òun gán fún ara rẹ̀ ó ní ìdí àmójútó òun náà wá tún lóun fẹ́ mójútó yàn fẹ́ràn pé afọ́jú gan fúnra ara rẹ̀ kìí ṣe responsibility rẹ̀ ni pé kó mójútó rọra ara rẹ̀ nìkan ni ó gbọ́dọ̀ fà á nígbà tó bá tún wá lóun tó ń fẹ́ lòmíì sẹ́mi pé mùsíbà ńlá nìyẹn máa tó fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ ọ̀dọ́ níbi eré obìnrin yẹn wọ́n ń fọ́ọ̀lù gan-an tí èsì kékeré ní big way dáadáa ni wọ́n mọ̀ sọ pé àwọn ń gbé ẹ̀lẹ́rò but in the end yóò wá fa burú rẹpẹtẹ náà èèyàn kọ́ tọ́hídì gbọ́dọ̀ yẹn jú ẹni pé gbogbo ọgbà a máa ń emphasize tawhid tawhid tawhid torí wípé tó bá ti yẹn jú nínú ọ̀rọ̀ ẹ̀dá gbogbo nǹkan yòókù yóò rọrùn láti tẹ̀lé torí tí gbogbo gbà ọmọ pé ọba adẹ́dà ń wo òun ó mọ tó ń rò ó gbọ́ tó ń sọ ó dẹ̀ rí tó ń ṣe yóò máa ṣọ́rò rí ara rẹ̀ yóò máa sọ ọ̀rọ̀ sísọ fẹ́rẹ̀ máa sọ ìṣesí tẹ́gbẹ́ látara bẹ́ẹ̀ yóò tún máa kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfar tí ọba adẹ́dà bá fún yàn kì í ṣe mímọ̀ ṣe yàn ìyẹn gan àdánwò ni má wàá ròyìn pé ẹ̀yin ti tán ẹ̀yin ti ó ti tó tán ẹ jẹ́ ká wo ẹ àwọn instance kí lọ́ba adẹ́dà ẹni tó burú jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó solo tó sori burúkú jù ta ni firaun rahmatulah ó di anabi méjì ìgbà tí ọba adẹ́dà tọ́ra wọn sí kí lọ́ kọ́kọ́ kí wọ́n lọ ó ní wọ́n kú lálẹ́wù ó ní qawlan layyina tẹ́ ẹ bá déwájú rẹ̀ o ẹ sọ̀rọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ọ̀rọ̀ tẹ́ sọ ẹ má sọ̀rọ̀ bí ìgbà ẹgbẹ́ yìí lẹ́ dáa rárá jísẹ̀ yín ṣangilítí ẹ̀dẹ̀ fílẹ̀ bí ó ṣe dé ọkàn rẹ̀ ọba adẹ́dà lọ́mà má fi kún ọgọ́rọ̀ duat yóò fẹ́ fi tiẹ̀ kún tàbí yóò rò pé bóyá òun ó dọ́gbọ́n kan sí àti dáwà àtọ̀nà rẹ̀ síwẹ̀ tẹ̀wọ́kìsì ni wọ́n ti làálẹ̀ fún abáṣeṣe kìí ṣe pé ń déyàn fọgbọ́n ara rẹ̀ gbé lórí sọ pé àdìrú ilallah ó ní ana basiratin ó ní ana wa mani taba'ani mo ń pèpè lọ sọ́dọ̀ ọba mi alábàṣírà pẹ̀lú àrídájú òye àtàgbékalẹ̀ tó jẹ́ pé kìí ṣe tèmi ò sí mbẹ̀ mi fi tèmi kún èmi o àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé mi eléyìí pàtàkì ló fi jẹ́ pé mọ́ọ̀tì the art tí wọ́n bá jọ̀dọ̀ wọ́n gbé fọ́ọ̀lù torí pé kí ni àwọn nǹkan pọ̀ tó jẹ́ pé ẹ kí wọ́n ti kọ́kọ́ mójútó either through tutelage lábẹ́ àgbàlagbà tí ó ti mọ̀ ń hmm, àìṣe báyìí àìsọ̀rọ̀ báyìí àìrìn báyìí àìgbé báyìí látara àgbékúgbé mọ̀ ẹ̀ ó lè máa ṣe nǹkan dáadáa dáadáa bọ̀ yóò àfọ́gbó púpọ̀ yóò pọ̀ wá níyanjú mọ́ yóò àdójú ó lè jẹ́ iṣu obìnrin kékeré ni ó lè jẹ́ pé iṣu ìyàwó tiẹ̀ náà ni ó lè pé àwọn iṣu kan dẹ́ pé ó kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ bọ̀dọ́rí pé kò ṣe wàhálà fi pé but ó di all common affairs ìdí all common affairs ń ti kì í ṣe ṣe sí mùsùlùmí ìṣe sí ẹni tó yẹ pé day kan àárẹ̀ ó rí ogbe kiri rẹ̀ dání ó sọ pé òun fẹ́ pètè sójú ọ̀nà moral a muslim kì í ṣe anybody ló lè bẹ́ síta pé wọ́n ṣe dáwà ntí ẹni tí every muslim lè bẹ́ síta láti ṣe dáwà lérí ni wípé gbogbo ohun tó ń ṣe òun ó nímọ̀ lórí rẹ̀ ó mọ̀ dáadáa ó dẹ̀ ń lò so ah, ah èwo tún lè léyọ̀ ọ̀nà wọ́n ṣàlàyé fún àti báyìí. ọ wà ń báyìí ọ wà ń báyìí dáwà náà ló ń ṣe yẹn láṣà kọjá àlà re. ó fi níbi kíni níbi tí ìmọ̀ rẹ̀ ma ẹni tó ló ń ṣe dáwà tí ń tẹ̀ ń ta ko súnà yanni amúrún yanni lákàdá ayọ̀ ayọ̀ kọ̀ọ̀lì yanni láyọ̀ kò sí túmọ̀ ẹ̀ ayé pé bí dáhà ṣẹ̀tàn ló ń ṣe nìyẹn. ìwé nìyẹn nísìnyí ah. àwa mọ̀ àwa mọ̀ ń pè sákìsì pé wọ́n ń ṣe báyìí pé kó lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn fásitì dáadáa kó tó ní máa sọ pé òun fẹ́ máa ṣe dáwà nítorí pé ní kọ́ńpìn táwa wà láti ṣiṣẹ́ tó bí ọ̀dọ́ náà níbi tí wàá báyìí náà ni so náà ó mọ kí ó díẹ̀ wọ́n á yàn pé wọ́n á yàn pé kó máa kírun fún àwọn èèyàn wọ́n kírun jimá náà tó wá kó sí níwọ̀n àwọn bí àwọn ó kó sí lórí ó kó sí lórí tá máa ń sọ oríṣiríṣi àwa máa ń pèsè àkejì pé báyìí báyìí báyìí ni kó máa ṣe ṣe dáwà ẹ pé kó ṣe ṣe dáwà ẹ sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó nímọ̀ jù ọ lọ tó wà ń bẹ̀ yẹn ó yẹ kó mm-hmm. ni pé ó máa lóun ti pẹ̀lú nǹkan tá a bá sọ fún. ó ń tẹ gbìyànjú. o ti gbọ́ tó bá sọ pé o ti gbọ́ yẹn tó bá máa di nẹ́ẹ̀sì fún wa yẹn ó ti máa burú ju ìtòsí nẹ́ẹ̀sì yẹn. torí ah. nínú àwọn ọmọ ìyá tá a jọ wá ń bẹ̀ tó àwọn máa sọ pé ìgbà tó ti rí bẹ́ẹ̀ tó yẹ pé ó ń takò pé kúfúrú ló ń ṣe yẹn wípé ah. káwọn fún ní ìdájọ́ alùbárọ̀ wà ní. láàlàlà àwọn náà tún gbé parí àwọn náà tún ẹ máa ṣàdúrà fún un. ọ̀ṣà mọ̀ wípé ó níbi tí mọ̀ òun mọ̀. ọmọ pa àwọn èèyàn kéwù jù làwọn èèyàn wà tí wọ́n jù lọ ọmọ yà bí so bóyá torí pé méètì jẹ́ o lè kún ara tó jẹ́ pé bí ń rí ẹ fà àwọn àgbàlagbà torí pé ń ṣe òun <laughs> yóò jẹ ìjọ lórí ń jọ ẹni tó ń ṣe dáa yóò wá ẹni tó ń rí ṣe ó ń ṣe dáadáa ó ń ṣe gbogbo ẹ̀ yóò ṣàlàyé ara rẹ̀ ṣé tó ṣe ń ṣe torí tọlọ́m ló fi ṣe ni àbí torí pé kò fi wà pọ́pùlà ó ṣàlàyé tẹlẹtàṣẹ tó ayẹ pé kò tiẹ̀ wá àti tó ń ṣe o àti gbogbo ẹ̀ kò ṣe torí ọlọ́ba gbogbo ẹ̀ kò tiẹ̀ tó tó yẹn jú bọ́ọ̀lù ti fẹ́ bọ́ sọ ewu ni ewu ni kèé ṣe ń tí àwọn làwọn afá àwọn mú ẹ bẹ́ síwájú tí ẹ bá ti kó di kàláǹgídá wọn kàn ní bẹ́ síwájú rárá òyòdè lẹ́wù tí wọ́n ní lẹ́wù tí wọ́n tì wọ́n dé kéésì téèyàn bẹ́ sí téèyàn múra fún ni té àwọn sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làwọn ni àwọn máa ń kọ́ ìmánu àti ìkíláàsì ní báwọn ọmọ fẹ́ sí nítorí ọba adédàmú fẹ́ sí kì í ṣe yún nìkan ńgbà wọn ẹ̀yẹ kẹtọ́rí ẹ̀yẹ wọn tún máa sàdúà ìwọba adéda Allah subhanahu wa ta'ala nítorí wọn fẹ́ ṣe yìí o má jẹ́ kí kọ́lọ́fín kan wà nínú ọkàn mi kọjá pé torí ti ẹ̀mí mi tàbí torí ara mi mò ń fi ń ṣe tọ́kọ́ yapa sí torí tiẹ̀ ìgbà tí ó di ní Umar bin Khattab radiyallahu anhu tó bá ń bẹ lọ́hùn ọba lórí kàrá yìí fún àwẹ̀ àwa wa ń kọ́. Ah, so ẹ pé awọn agbalagba. àwọn àgbàlagbà. àwọn àgbàlagbà náà mọ̀ ń bá sọ̀rọ̀ hmm. ọmọ ń bá sọ bẹ́ẹ̀ tí nǹkan tó sọ náà òun ti gbọ́. kọ́ má dákẹ́ má dákẹ́ kí á má dákẹ́. torí tẹ́ ẹ bá dákẹ́ ẹ wá yọ̀ǹda rẹ̀ fún yín ṣe pọ́ùn nìyẹn ẹ ní dákẹ́ ẹ̀yin ní. ok, ok. Okay. Lákùnmọ́ ọ̀hẹ́ sọ. Tọ́lọ́mù tó wọ́jọ kí a rí ń pẹ̀lú ìdára. Wọ́n ní ní báyìí àwọn ìbéèrè tá a bá ní tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ìgbéyàwó, ètò inú ilé àti ni kafi fi àsìkò gbọ́ títí wọ́n máa fi ṣetán so lọ́dọ̀ àwọn obìnrin àwọn ìbéèrè tí a bá ní ẹjọ́ ẹ tètè bá fi ránṣẹ́ sísàlẹ̀ so ẹni tó bá ní irú question bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin kàn jọ kí wọ́n lọ́wọ́ questions tó bá ní ṣe pẹ̀lú ètò ìgbéyàwó inú ilé marriage ọmọ rírè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjọ́ dáná ọkọ̀ kíá tó bá jẹ́ question ìrún máa ní kó gba máìkì lọ́wọ́ yín ni o bí báwo la yẹn ṣe kọ̀bílẹ̀ àti bàdí báwo la yẹn ṣàlùwàlà wọ́n á ní kàn gbọ́ máìkì lọ́wọ́ yìí number one number two three four five six seven eight nine ten number one no okay eleven number one. Ah, mo ṣe fi ó mọ̀rọ̀ náà ń gbé question marriage. <laughs> wọ́n ti bá àwọn èèyàn déèrè. asalaamualeykum warahmatulah. aleykum asalaam. asanu bawo ile. wa ile. Um, question mi òun ni pé ẹni tó jẹ́ pé nasọ́rọ́ ni tẹ́lẹ̀ òun nìkan làwọn pérésì ẹ̀ bí lọ́kùnrin ó padà wá gba Islam. alhamdulilayi. so gbàtọ́ wá gba Islam so ó ti wá gbọ́ yé pé tí dádì òun bá ti kú tàbí mọ́mí òun ò ní jẹ ogún àwọn méjèèjì bíi pé mùsùlùmí ò lè jogun kèfèrí kèfèrí ò lè jogun mùsùlùmí so ó wá ṣẹlẹ̀ pé ó wá ní báwo ni kí òun tó kí òun ti ṣe kó tó di wípé àwọn òbí òun jáde láyé. one wọ́n lè fún un ní gbogbo àwọn tí wọ́n bá fún kó tó jáde láyé two àwọn afáàkàn sọ yìí pé ó lè jẹ́ ogún wọn ní kápín bí islam ṣe pín ni kò mí ni pé kò lè nípín nínú àwọn nǹkan tí wọ́n ní. Eh, mi ò gbọ́ yìí sà. wọ́n ṣẹlẹ̀ islam ẹni tí wọ́n bá ti kú ó ní tí ó kan bàbá tí wọ́n bá ṣì wà láyé ó ní tí ó yà ó ní tí ó kan yàwó ó ní tí ó àwọn ọmọ àwọn kan blọ́ọ̀pù àwọn kan tí ìyá àti bàbá bá ṣì wà àwọn àbúrò ò lè jogún tí ó di yébà nìsín tí ó bá sí ìyá àti bàbá kí bàbá bàbá bá wà àwọn níkànnì rẹ̀ oní pọ́ṣọ̀n ti wọ̀ náà tí bàbá ò sí tó pé òun nìkan ìyàwó àtàwọn ọmọ ni náà kí ni pọ́ṣọ̀n tó lúkálùkù. Islam Quran ó fi percentage sí ló fi jẹ́ pé kò sí téèyàn fi lè rí ogún pín clearly bí Quran gan fúnra ara rẹ̀ àwọn àlàyé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan òjíṣẹ́ lọ́sọ̀ àzọ́là ń kàn ṣe ni láti fi jẹ́ pé kí ni láti fi tọ́ àsọ́nà àzọ́yúṣọ́ now so um, ìpín ìnù percentage báyìí báyìí báyìí báyìí but fún tiẹ̀ kò sí percentage yẹn kò ń ṣe pé bíi di Islam. Uh -huh wọ́n bùn ní nǹkan bí ìgbà tí wọ́n bùn yẹn ní nǹkan ní ní táwọn afáyẹ sọ ni. àṣekí islam ibi ní tẹ́mi àròhìn ọ̀dọ́ àwọn àmọ̀tá wọn sọ wípé tí wọ́n bá ń pín nǹkan kó gbà kó gbà ń bẹ̀ láti fi dín ìpín àwọn tí wọ́n ṣe mùsùlùmí nínú àwọn dáírà yẹn láti fi dín kù láti fi torí tó bá ti dín kù yóò dín ìbàjẹ́ wọn náà kù. tó ti yé? nínú wíìlì tí dáàdi ẹ̀ kọ́ lẹ̀. ó ní wípé òun náà ló fún ní gbogbo àwọn nǹkan tó níyẹn pé òun ló máa ń a wà kàkún fún ẹ̀bùn wọ́n ti fún ọ lẹ́bùn kì ṣe bójú ogun ti bùn ní wọ́n ti bùn ẹ wọ́n ti wọ́n ti wọ́n ti bùn wọ́n ti bùn lẹ́bùn. gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn tí ó jẹ́ bíi àbúrò bàbá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀. ǹjẹ́ nǹkan kan bẹ tó lè fún wọn nínú àwọn tí wọ́n bùn yẹn. ṣé bọ́ọ̀ lónìí. òun lónìí. nítorí bá wò ó lé nítorí fi ṣe òun wà hẹ́rù wà hẹ́rù rọ. jazakumullahu khair. jazakumullahu khair. ẹ jẹ́ torí ọlọ́run ọba ẹni wọ́n ti kọ́ fún wa lọ́pọ̀tunítì àti béèrè questions tí ò ní í ṣe pẹ̀lú nìkan àtẹ́lẹ̀ personally máa gba mic lọ́wọ́ ẹni tó bá ti béèrè question tí ò bá ní ṣe torí wọ́n tètè bá bẹ̀rẹ̀ sí dáhùn ẹ̀ ní tí ò bá ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ní kí wọ́n dáhùn ẹ̀kẹ́ gbà ní. ẹni tó bá mọ̀ pé question tó ń fẹ́ béèrè kò ní ṣe pẹ̀lú nìka kó kó skip kó mú mic fún next person. tó bá jẹ́ pé ọ̀rọ̀ inú ilé bíi personal bíi àwọn ọkọ̀ la fẹ́ bá béèrè ni ọ̀rọ̀ ètò inú ilé tọ́lá àwọn nǹkan yẹn pọ̀ tó ń ṣẹlẹ̀ ẹni tí ó bá ẹni tó lọ́ọ́ máa ní kó bọ́ sí etí ìgbọ́ ẹ̀ àbí tó bá jẹ́ fún àwọn tó ṣẹlẹ̀ sí wọ́n jẹ́ àwọn tó súnmọ́ àbó wọ́n pa àwọn kan ló máa mọ problem táwọn èèyàn ń go through so kó má èèyàn máa ń fi tẹlòmíì fi kọ́gbọ́n ni kó má sì jẹ́ pé tí ìrẹ̀ bá ṣọ̀rọ̀ ṣẹlẹ̀ sí wa a máa sásọ̀tún sásọ̀sì a máa pe àfa àlago méjì òru ẹ̀ ṣe báyìí báyìí là ń fa lọ́wọ́ báyìí sìn kíní kan kò jẹ́ kí n sùn àtàgùn mẹ́rin àná láti bẹ̀rẹ̀ rárá so kọ́lọ́mbà tó inú ilé gbogbo wa kó bá tún alámọ̀dé wa tó ẹni tó bá ní question tó ní í ṣe pẹ̀lú ìtònúlé ọmọ rírè nìka àti marital affairs generally ní characteristics àwọn béèrè lásìsìn tá a máa fi parí number two. na kọsílá number two one twenty number two okay further. tí èèyàn bá rí ọkọ àtìyàwó bóyá ó ti tó bóyá bíi five to four years tí ti yọ̀ǹda ọmọ fún inu inú ìyàwó yẹn inú ẹ̀ ò ó wá dàbí tó. ọkọ náà ò dùn ọkàn ń. ẹ bọ̀ ó wá tó stage kan tó fi yé pé ọkọ tí wàá fẹ́ yọ̀ǹda pé bóyá ó lè máa lọ. máa wọ̀ pé irú ẹni yẹn. torí pé kò ni ó wò pé máa fi àsìkò dá dúró bóyá kó kó má dàí kó lòun kó ti tẹ̀ bá nítòsí ẹni pé sa ẹni yẹn ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ ẹni yẹn ìyàwó yẹn ti lọ kó tó wá fẹ́ ẹni tó fẹ́ yìí. ẹni tó fẹ́ tẹ́lẹ̀ yẹn bímọ. ó bímọ fún un ó bímọ fún un. bẹ́ẹ̀ni sà ṣùgbọ́n ó ti wá ń tó bíi four to five years tọ́lá wọn ti yọ̀ǹda ọmọ fún. fún tuntun. fún tuntun yẹn. àwọn àti wọn ẹni yẹn tó wá ń sọ pé bóyá pé ìṣesí ẹ̀ bóyá àwọn free láti máa lọ wọ́n á ní bóyá irú àdúrà wo nìyẹn lè fún àbí àṣàrò àbí ìmọ̀ràn. àdúrà àkọ́kọ́ lẹ́yìn ọ̀fọ̀ ni wípé obìnrin ò tí ì bímọ fún yàn èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti fi ẹ̀tọ́ rẹ̀ dùn torí àwọn ẹ̀tọ́ yìí tá a bá fi dúnra wa tọ́ba dijọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama ọba adẹ́dàá ọgbà ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó fi sọ yìí pé nínú àmì tá a fi mọ alábòsí tó ṣàbòsí sí ìyàwó ẹjọ́ gbòǹdì àríkíámà ó ní wípé abala rẹ̀ kan side kan yóò paralyze àmì tí àwọn yẹn ń mú wá nù bó ṣe jẹ́ pé àwọn kan ń bẹ níjọ́ gbòǹdì àríkíámà ṣọmọ bí wọ́n ṣe jí wọn dìde wọ́n jí wọn dìde ní dídí wèrè abugijẹ wèrè wọn ó dìde nù sàárè ní ní dìde wèrè àwọn wo nu àwọn tí wọ́n ń jẹ rìbá bámbámbámbá lọ ó pọ̀ báyìí tó fi jẹ́ pé gbogbo ń tà ń ṣe láyé ń bí tá a bá yanjú rẹ̀ tá a bá tún ṣe nílé ẹ̀sán kìí ọba tí ń bẹ ní charge kìí sọba tó ṣe bribe níta lè fi yanjú rẹ̀ láyé ká jẹ́ okọ̀ àfáà yẹn tata yẹn yanjú ẹ̀ ká túbà ọ̀pọ̀lọpọ̀ istikfar ká fún ẹ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ tó di báyìí nísìnyí ìyẹn pàtàkì gan-an torí pé kò bímọ kọ́ máa anyhow ká ṣe test ká ṣe test kó sì máa fún sùúrù torí bí ọ̀rọ̀ àkọ́kọ́ máa lọ ó lè túmọ̀ sí pé ìkúkú lọ́mọ bí ìfẹ́ kó bímọ fún mi tẹ́lẹ̀ mọ kàfẹ́ lù ẹ̀ ni tọ́ bá dẹ̀ lọ ìtúrẹ́ lomi ìfẹ́ tí ó gbà kù rẹ̀ àwọn kúkú pọ̀ ń ta ẹ̀ mùsùlùmí ìròyìn bá tọ́ ẹgbẹ́ mùsùlùmí ni ẹnìyẹn ẹ̀ mùsùlùmí ìròyìn bá yẹn. ó tún ti fẹ́ lomi ó ti fẹ́ lomi lẹ́yìn ìyàwó méjì lọ́wọ́ àlè rẹ̀ báyìí tuntun tó fẹ́ ti wá lóyún. so páàbí máa rí kò tún pé à lè ní iṣu anytime kó gan àwọn àgbàlagbà gan mo rí bàbá ó ti wọ sẹ́mùtì ó yìí máa ń check ara rẹ̀ fúlì ẹ̀yìn torí pé kí ni ó níyàwó ó ní ọmọ bíi thirty five years of age tó jẹ́ àwọ̀ ó ń check ara rẹ̀ ẹ̀tọ́ yìí gẹ́gẹ́ bá àwọn àfáà ṣe sọ ẹ̀tọ́ yìí òun ọgbọ́dọ̀ kẹrẹ́ tó wọn ọba dẹ̀ ṣe tẹ́ kó wọn tún lọ òun ṣe pé òun ṣe fẹ́ pé wọ̀ so kọ́ṣọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn kọ́ máa wò yí pé torí pé òun fẹ́ ṣe elimination by substitution kó ṣọ́ra fún un. ìdílé ìyá ìyàwó tí mo ní kò sí bímọ yẹn àwọn ní pé àwọn rí gbọ́mì kan ní pé kó kúrò lọ́dọ̀ ọkọ yẹn pé tó bá kú lọ́dọ̀ ẹ̀ léni pé inṣàlá yóò bímọ fún ọpẹ lórí tó bá fẹ́. ẹ̀yin ṣe ìsìlámù mọ́ wọ́n lọ yẹ̀ wò. bẹ́ẹ̀ni mo ní. tó nǹkan bá gbàgbọ́ ó ti dáràn kan náà pẹ̀lú wọn. àwọn yẹ̀mí wò kan ṣoṣo tí wọ́n lè ṣe é wọn ò dẹ̀ ní fi gbogbo ẹnu sọ pé ọ wà fáínà òun ni dókítà wọ́n yẹ̀ wò fisikálì bọ́ àwọn rí i pé. issues kan ó ní àwọn issues kan ó lè jẹ́ òwúrẹ́ wàhálà kan ọ̀dẹ̀ ọ̀dà wọ́n á ní oògùn báyìí wà tọ́jú bá lò ó yóò àwọn afẹ́fẹ́ tó bá ń lo oògùn yẹn o kọ́mọ́ gbára lóògùn yẹn nìkan o kó tó tún ní mars kí ọba adẹ́dà kó bá ń bóstẹ̀ lórí wẹ̀yẹ́ yálùmọ́ yẹn ṣe àkímà ẹni tó bá wù nínú ẹ̀dá àṣetàn gbogbo yẹn yóò fẹ́ lé lọ́kùnrin ó lè fẹ́ lọ́bìnrin ó lè fẹ́ lọ́kùnrin àti lóbìnrin ká pọ̀ fúnra wọn tó bá dẹ̀ wù ú lómi àní àgàrà kò tiẹ̀ ní bí pàápàá kò sí tẹ́ ẹ ṣe fún kò ní bí. so Allah subhanahu wa ta'ala lásìwẹ̀ ọmọ ń jí kádàrà padà tí ẹ̀bẹ̀ bá pọ̀ istikfar àdúrà ìforígbolẹ̀ fún ìfaragbólẹ̀ fún inshallah al-karim ọmọ yí nǹkan padà torí pé kí ni <laughs> yamhullahu ma yasha'u wa yuthbitu ntọ́ba wù nínú àkọọ́lẹ̀ àparẹ́ ntọ́ba wù àfirinlẹ̀ gègé ọwọ́ rẹ̀ lọ́wọ́ ntọ́ba wù ní kọ́ ntọ́ba wù bọ́ba ṣe wù kọ́ náà kọ́mọ́sà kọ́ dáadáa fún wa kọ́mọ́ kàbúrú ma so kí obìnrin yẹn náà ṣọ́ra tọ́ba ti tẹ̀lé èèyàn jáde kó sínú páńpẹ́ àṣepọ̀ náà téèyàn bá ní ẹ̀gbọ́n tó yẹ pé èèyàn máa ń tó jẹ́ pọ̀ ọmọ ìyá bàbá kan ni èèyàn máa ń wà lọ èèyàn máa ń ṣe pé ó yẹ kéèyàn ṣe dáadáa sí ṣùgbọ́n ìṣesí ẹ̀ ni pé òun ò fẹ́ ríyàn hmm. kò kò fẹ́ súnmọ́ ẹbí kankan bọ̀ èèyàn ṣáà ń gbìyànjú pé kéèyàn relate pẹ̀lú ẹ̀ kéèyàn bá ṣe ṣùgbọ́n kò ìlànà ẹni pé kò òun sọnù èèyàn kò fi bẹ́ẹ̀ mùsùlùmí ni bọ̀. ìbá àmọ́ tiẹ̀ ṣe mùsùlùmí. ìgbà tí wọ́n ti bí akọ̀ mọ́ra wa o ó ní ó ní ẹ̀tọ́ lórí rẹ nínú ẹ̀tọ́ ẹ̀ ni pé máa wá lọ kọ́ máa wá lọ máa wá lọ máa wá lọ kìí ṣe torí tiẹ̀ torí tí ọba adẹ́dà láàlẹ́ ni tọ́ba ń lé ọbẹ̀ ajá gan kò dé ọ́n ládàá láti kà níbọ̀ wà á yé yín tó ń ṣe torí ládàá náà ń fẹ́ wọ́n á tún number three number four number. asalaamualeykum. waaleykum salaam salaam wa rahmatulah. abakumula yaasi. abakumula fẹ. ẹ ẹ jọ àkọ́kọ́ ìbéèrè mi ni pé sísá kan ó dàbí àbúrò sí àdèmọ́ sọ̀rọ̀ sẹ́fẹ̀rẹ̀ dáadáa lórí àwọn yóò bẹ́ẹ̀. so àwọn àti malam kan fẹ́ ṣe nìka. àti n fix but there is one issue kan most times gbẹ́sẹ̀ máa ń fà ní wípé exposure àwọn méjì yàtọ̀ síra seriously but ibi tí sísá gbé ibi tó wà expose ó gbélé èkó ìpò náà gbé sí ó dẹ̀ wà expose both socially everything pẹ̀lú pé bíyà iṣẹ́ business everything mẹ́kọ̀ọ́ bọ́dà ìlú òṣèlú ń gbé so tó máa ń jọ ń sọ̀rọ̀ if she is giving advice bọ́dà máa ń rí pé ó rẹ ní pé ó ń bọ́ ó ń bọ́ sùn ń bọ́ọ̀sì every time tó bá ní advice rẹ̀ ń give lóòótọ́ tí ń bá wò advice máa mú àti ìdí look of things máa mú positive things dùn pẹ̀lú exposure àti experience ó ti masters ó ti everything. but èkó ni òrànyà. no no no no ti bẹ́ẹ̀ bí ti bẹ́ẹ̀ yẹn kọ́ ọ <laughs> máa give advice in respect to ah, you. náà náà wàá mọ̀ bí nù. no mo máa ń tí mo ń sọ average negotiation bó ṣe rọrọ ni ó ṣe sọ. So tó ti yé báyìí nísìnyí kì í ṣe kó fi ṣèbàjẹ́ kì í ṣe pé ó fi ìsọ̀tì ẹ̀ but bó ṣe rí ló ṣe sọ ọba ayé rẹ̀ dẹ̀bi kún ló kọ́ lan sẹ̀dídà but tọ́mà but ìlú òkè wọ́n gbòmù gbò wípé wẹ́l ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí eh, wọ́n kọ̀ǹtínà àwọn kankan ìdáyàdà kọjá ẹ́jìmẹ́tì mi tàbí kó jù mí lọ tàbí kí n jù lọ ẹni tí èèyàn jù lọ gangba míì. èyàn ó lo ẹ̀ẹ́fún ní sọ́hánàlá ìgbà mú ẹgbàmpù wa ọ̀rẹ́ mi asrawu dr asrawu eh, discussion òun àti ẹni tí wọ́n ló ń jẹ́ ó ń pera rẹ̀ ní bàbá àbèjì àbí nǹkan eh, tí wọ́n bá rí discussion yẹn sọ́hánàlá eh, dr asrawu fi hàn pẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀yin afa yóò tún ó ń a sọ̀rọ̀ but kàrà tó ń wò tiẹ̀ fi wò pé ẹni tó ń bá a sọ̀rọ̀ yìí ju òun lọ ọ yẹ kó tiẹ̀ bára rẹ̀ níwọ̀ kó sọ bó ṣe ló ń ṣe ló ń bí pàtó pé ń bá ṣe pé ń i sọ́mọdé ìlú òkè an average person tó wà lẹ́kọ̀ọ́ gbólóhùn kan ṣoṣo ni wọ́n lò fún aláìlẹ́kọ̀ọ́ because ó lè lódodo lọ́wọ́ lóòótọ́ but bí ó ṣe present ẹ̀ kò kò ní rọrùn láti gba òdodo yẹn lọ́wọ́ rẹ̀ fún. ẹni tí ó bá jẹ́ àgbàlagbà eléyìí ṣe ń sọ̀rọ̀ ju àjọ àjọ àbá ibólẹ̀ tí mélé wa eléyìí ọmọọ̀rọ̀ sọ bọ́tí tó ń sọ òdodo ni làṣẹ kì ṣe gbogbo èèyàn ni ò ní má ìbéèyàn ṣe sọ̀rọ̀ tí ó fẹ́ mú kí ni òdodo bẹ̀ yẹn gan kan tó tún ni àwọn ẹlòmíín wà tó jẹ́ pé gbogbo bá ṣe sọ ọ̀ kí ni sọ ni ṣó ti yé báyìí nìsín tí obìnrin yẹn ò bá fẹ́ kí márẹ́jì ń ní iṣu kó tètè mójútó eré àyè torí pé background wọn ṣe kò rí bákan náà òun lè máa wò ìyẹn obìnrin pé ó fẹ́ ó fẹ́ tẹ̀hún rì ó fẹ́ surprise òun ọkọ dẹ̀ lè máa wò pé rárá èmi lọ́kọ́ náà bọ́ọ̀ bá tiẹ̀ sọ̀rọ̀ ó ọ̀bíríkì yẹn ó ó ṣe bí ẹ yàtọ̀ ká lọ fún counseling lọ́dọ̀ àwọn àgbàlagbà. actually sísè tó bá ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ with any wọ́n sọ with respect ni. okay but issue tó one ń bẹ̀ nìyí at every instance ó máa ní advice tó wà actualize àdájú brother yẹn lọ. tó wà mọ́ advanced. ẹ to the extent. tó wà mọ́ practical and realistic. yes now. let's talk pé tapping potentials of Lagos State in terms of iṣẹ́ and everything. wọ́n á wò pé. iṣẹ́ nìkan exposure in every aspect. Yes. no be to be candid ṣé wọ́n pé kókó gbogbo ẹ̀jọ́ ni so and uh, láti jẹ́ kí ó survive it has to be streamlined and uh, uh, she understand the thing also tí standard tó lè bá standard èkó in that respect dáàbò tó o bá rẹ̀ ń tó lágbọ̀ọ́yé lẹ́kọ̀ọ́ tó o bá o lè fi wé any other places ọkàn máa wò ní pé <laughs> kí làwọn eléyìí sọ lẹ́bù àgbọ̀ọ́yé lẹ́kọ̀ọ́ fẹ́ni tó bá lágbọ̀ọ́yé is definitely high tó yẹ pé ní tìbò míì tó bá ní kó o fi compare rẹ̀ ọkàn máa àwọn alukowó lélẹ́yìí something ọ̀hún ẹ̀ lè bí ìgbà tó yẹ pé wọn ò tiẹ̀ mọ́ ní tí wọ́n ń ṣe nature bí ọba adẹ́dà ṣe ṣe èkó ni torí pé oríṣiríṣi àwọn èèyàn pé síbẹ̀ and uh, láti convince anybody láti jẹ́ kí o mú tiẹ̀ kí wọ́n mú lò ó ní ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ṣiṣẹ́ lórí rẹ̀ dáadáa kó package ẹ̀ way. ètò jẹ́ pé yóò yóò are congent and profound like, using that word. Uh -huh tí wàhálà bá wà níbi èyún ó lè wá ó lè dá wàhálà lẹ̀ lára. Oh, wàhálà yẹn ti ẹ̀ pọ̀ tó gbọ́dọ̀ yẹn wò pé at every instance ló ń rí ọ̀rọ̀ mú wá bọ̀ tó pé ṣé òun wá fẹ́ gbọ́kọ̀ mọ́ lọ́wọ́ ni kò tó máa ṣe ibù yíjú síta máa rí experience láti pé àìlè jákàṣe báyìí ilé bẹ́tà. tí wọ́n rò pé bí akẹ́ ni ó ní bí akẹ́ ni bá ti máa tẹ̀lé má lè kàn mí tí máa sọ̀rọ̀ nàbí àfúgbọ́dà pé trans see the best of what she is saying. kò lè rí láíláí kò lè láíláí tàbá ní ká là mọ́lẹ̀ bíi tẹ̀kọ́ tàbá ní kọ́ọ̀nà ń sẹ́ dídà kó kálukú kí wọ́n ká lọ́ndọ̀ dì. that is the bitter truth but a máa paná rẹ̀ nísìn experience ti pọ̀ ní jókòó yìí tàbí lálẹ́ mọ̀ṣọ́ yìí tó jẹ́ pé brother mo tà wá tàbí sister mo brother wá ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ gan ó ti mọ̀ pé márìjì ò lè last but ṣé wọ́n lọ́wọ́ eh, ìwọ lọ́wọ́ àjẹyẹ kíni fix but in the essence in the recent most cases àwọn marriages yẹn ó last ó pẹ́ tán po ọdún kan ó pẹ́ tán you know masala for instance ngbàtí obìnrin máa wọ̀ wípé wá kìí sóúnjẹ nìkan lòun á jẹ nílé rẹ o múra fóun dáadáa sọmi pé òun ò mọ òun ọmọkùnrin rí ọmọ ìfinu so jẹ́ kó wọn enjoy romance dáadáa nǹkan kan báwọn tọ́wọ́ àwọn òbí àbáṣẹ́wó lélẹ̀ sáṣẹ́wó là kí sáṣẹ́wó kọ́rọ́kùnrin rí lóòótọ́ kọ́rọ́kùnrin rí kò rí kankan rí bọ̀dọ̀ wọn wípé ah bàbá lè yàn ó lèyìn ó fi ṣe gangan hmm? àbáṣe wo lè léyìí àjẹkùn múra báadáa fún ọkọ òun nínú ilé nǹkan kan ó ní irú múra wo ni irú múra àwọn àwọn ọmọ aláṣẹwó má mọ tọ́ba ti ro sọ ó tó fò wọn náà oríṣiríṣi báyẹn ó ṣẹlẹ̀ lọ́wọ́ pé mari pani fi ń di wọn yìí ẹ̀ tí ó fi di pé wọ́n ń túká so this is the bitter truth ìgbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn torí ìgbà tí gbọ́dọ̀ta lọ rí parent sísá yẹn I was there with that brother. àjọ lọ bẹ ni. ìgbà tó ṣàlàyé gbọ́dọ̀ yẹn fún mi sincerely lọ́kàn mi mo rí i pé òun wà compatible bọ́ mi lè sọ. jẹ́ kí n sọ bitter truth kan fún ọ. ok ẹ pé ọ bringing tó tí bàbá rẹ̀ gan bá mú iṣu wá tí iṣu tí bàbá rẹ̀ mú wá ò yanjú dáadáa bàbá fún un láàyè kó correct òun pé bàbá n tẹ́ sọ yìí bẹ́ẹ̀ o ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni bàbá ó dẹ̀ wò pé hmm, orí sọ ó dẹ̀ ń gbà and that's how Muslim family tí wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n fi rí ọmọ wọn ọ́dẹ ọ̀dọ̀ ẹni tó yẹ kó ní rárá òun rọ́ǹgì o òun kọ̀rẹ́kìtì o gẹ́gẹ́ bí ọkọ tó ń bá ti ní báyìí má yẹ wò subhanallah bóòlù ti fẹ́ kí bóòlù ti fẹ́ pààyàn bóòlù ti fẹ́ pààyàn pa àwọn ọmọ yẹn pọ̀. èmi wá bílẹ̀ rẹ̀ pé ṣé òótọ́ ló lídìí nífẹ̀ẹ́ bọ́dà yìí gan because captain láti pinlẹ̀ kú tó ní ó lóun nífẹ̀ẹ́ oníbọ̀ lọ́dọ̀ àwọn bọ́dà yẹn òní bọ́dà yẹn ni first born. kò define ti ń jẹ́ fẹ́. bọ́dà yẹn ni first born. fine no ó wà sẹ́ ọ́ he is not being realistic so tọ́ ma mọ́mí bọ́dà yẹn wá láwọn fẹ́ rí nílé wọn nílùú wọn lọ́hùn eh. tó tọ́ ìwé tó ṣe ní kódà pé mọ́mí wọn ló ń domi àti ló ń sọ̀rọ̀ sí bọ́dà yẹn lára ló ń sọ̀rọ̀ sí lẹ́nu àwọn ah, ọ̀dẹ̀ wẹ̀ tó tó nǹkan tó ń wẹ̀ pé ọ̀nà ah, ṣe ń wo iṣu délé iṣu rí délé kòkò rí ó sọ ó ń fún wọn ní serious dispute wọ́n wá ń fight lórí pé date mo ní ọ̀rọ̀ date kan ló kàn sí kódà sí trace pé kó bẹ́ẹ̀ lọ́n dàda kó dẹ̀ pé ṣé bọ́dà but iṣu ṣẹlẹ̀ àti àfọ̀ ọgbà a week after marriage síta ló ń ṣe mọ́. kí ló dé ó ní one chance ló ń wọ̀ mo lè wẹ́ẹ̀ n bò kọ́ ọ̀rọ̀ balẹ̀ n bò lẹ ti pàdé asán n bò lẹ ti pàdé ó ní tọ̀ problem ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní aṣáfẹ́ fọkọ adáfẹ́ fàyà irú àyàwó ló fẹ́fẹ́ irú ọkọ ló fẹ́fẹ́ kí ni implication rẹ̀ àwọn èèyàn ò wọ́n ò kan tí ò pọ́sibú báyìí wọn làwọn ń ṣe ìmánì ọ àwọn kí definition ìmánì lọ́dọ̀ wọn kàn ṣé wọ́n gbọ́n ti ń jẹ́ ìmánì gan yé this is the disaster so advice wọn wọn lọ sọ́dọ̀ àgbàlagbà tí ò ní fi gbá kan bọ̀ kan ní tọ́ba náà ẹ̀ sọ fún yín pé àfà lè wẹ́lò mi àǹtí ẹ lè wẹ́lò mi kejì ẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ ju ẹ̀ mú ọ̀sẹ̀ dùkọ́ wa di ń bọ̀ mara yìí ṣẹlẹ̀ tó jẹ́ yìí pé níjọ́ tó ṣe dùkúlù lọ́kọ̀ kí n direct wọn sọ́dọ̀ àgbàlagbà tó máa lè. direct wọn sọ́dọ̀ àgbàlagbà tí ó lè la ọ̀rọ̀ mọ́lẹ̀ tó jẹ́ pé àgbàlagbà náà ò ní sọ wọn ò ní sọ pọn báwọn o wọ́n kàn rà sọ pé ah, ẹ tẹ̀ jẹ́jẹ́ náà ẹ yìí mú náà ẹ má sì kálukínì torí ìyàtọ̀ tí ń bẹ láàrin yín ti pọ̀ ju wípé kẹ́ ẹ máa tu ẹ ẹ máa tu lọ bẹ́ẹ̀ sì ń tu ì ẹ kọ́kọ́ ẹ gbọ́ra yín yé kẹ́ tó tọ́yẹ pé táwọn náà bá ronú sí wọn ó rí i kíní ọ̀kọ̀tọ́ náà bẹ̀ ni. jazakumullahu khairan. béèrè bọ́dà mi kan àjọ wà níbi iṣẹ́ ni. so ó ti máa rí nǹkan tó lọ bíi nine years eight or nine years ṣá ọlọ́run sì yọ̀ǹda ọmọ fún torí àwọn ẹ̀ ní issue bí fibroid issue yẹn ẹ̀bẹ̀ wọ́n ṣàn títẹ̀ severally kò tí ì mọ́lá yẹn ó dẹ̀ ti ń súnmọ́ ó ti súnmọ́ forty years Yes, brother yẹn brother yes okay ó dẹ̀ yẹ kó yé pé tí màá ṣe pé òun fẹ́ síta yìí gan àdéjọ twenty nine and she's a virgin so òun yẹn ní kankan nípa ẹ̀ rárá but the brother is serious issue from home níbi pé bàbá oníkàlọ́kùnrin tí bàbá rẹ̀ bí ó lè ní first born àwọn àbúrò gbogbo wọn ti bímọ báyẹn dẹ̀ ń. ṣé fibroid máa ní kí n máa lóyún ni ó lè má kí wọn á ọ̀pẹ̀rẹ̀tì àbí tàbí kí wọn. now rárá <laughs> side talk ni torí mo ọmọ kéèsì fibroid to serious gan tí wọ́n lo àgbo fún ó dẹ̀ lọ sọmọ kejì abẹ́kẹta kó ti kó wà lọ́wọ́ rẹ̀ báyìí ó dẹ̀ bọ́sọ́mà mẹ́díkálì wọn ní omi ìbẹ̀tọ́ máa ń gbọ́ ọ máa ń tírẹ́tìn kí wọ́n ẹ̀gbámi rẹ̀ dáadáa. so bàbá nílé ilé àtò lọ yìí bàbá yẹn sunkún pé òun ò gbàwó lọ́wọ́ ẹ̀ mọ́ lọ́wọ́ ọmọ wọn ọkùnrin. òun fẹ́ rí ọmọ ọmọ. bí ọmọ jọ pé bóyá kò ń bá wáyà òtún lọ àwọn bẹ́ẹ̀ yẹn kó wá bá ń bẹ̀ pé àwọn bàbá sórí ibi kíjẹ́ gbogbo àkó nǹkan ọmọbìnrin kó nǹkan bímọ mi kàn ní yíyù bàbá ní pé òun pé òun ò tẹ̀ fẹ́ rí pé òun àtúwò àtẹ̀sí òun fẹ́ rí rárá then tó bíbi pé bọ́dà yìí ó jẹ́ nǹkan tó máa gbà mí wọ́n wà sísà nílé dẹ̀ ní sísà ń confide sínú ìyàwó tèmi pé kó o tó gbà kí bọ́dà fẹ́ mi o wọn á bọ́ bímọ náà rárá tọba bá pé ńgbà tí ó bá fẹ́ mi lọ́lọ́run ọba ó pè ọmọ wa ń ó ní ìgbà tó bá dùn wá bí kan. láàkó sílọ́wọ́ rẹ̀ ìyẹn sílọ́wọ́ rẹ̀ nítorí pà lọ́wọ́ rẹ̀ nísìnyí pé kó mójú tààrà rẹ̀ dé tọ́lọ́run bá kádàrà pé kò ní máa ń kọ́. Hmm, so ìṣá yìí. ṣùgbọ́n àwọn ṣé ó àbí ṣé ó wà ṣe ṣé fipá rẹ̀ ka yí pé kó ń fẹ́ bọ́ọ̀sì yẹn lọ́fíìsì ni bọ́ akànjẹ́ mùsùlùmí a close a máa ń sọ̀rọ̀. èmi ò túmọ̀ kò kó jẹ́ bọ́ọ̀sì mi. ìṣe financial ok ok bóyá ok ok ok. kì ṣe finance nìkan. yes ó lè ṣe. ó lè manage àwọn méjì. ìwọ ò tí ì ṣe kejì ó lè mọ̀ ó ṣe. tó ti ń pa ẹ̀ tó ti ń <laughs> ìtọ́wà ń bẹ̀ ju tọ́wọ́ lọ management time àti oríṣiríṣi papọ̀ mọ́ṣẹ́ ma oríṣiríṣi nǹkan tó wà bẹ́ẹ̀ pọ̀ ju financial involvement rẹ lọ. ìfá mi circumstances mi tẹ̀ wà tẹ́ pé the couples are poor but nevertheless nǹkan dẹ̀ work dáadáa. so management yẹn ló pàtàkì jù nínú. tó wọ́n bí mi àjọ sọ̀rọ̀ wá pé ṣé wọ́n á ṣe gbọ́ kóun fẹ́yàwó síbi ọ̀dọ̀ bàbá òun mo máa ní ìwọ́n sọ pé wọ́n yẹ pé for the sake of ọmọ nìkan kò ní sífẹ̀ẹ́ ń bẹ́ẹ̀ kó máa pàṣẹ pé ṣáà bímọ ṣáà jò láyé tiẹ̀ ọmọ ni máa béèrè. ìsọkúsọ nù. ọmọ lọ jẹ mí ní fílìm. kò sọ bẹ́ẹ̀. ọ̀sẹ̀ ah, ń tíjẹ bẹ́ẹ̀. kọ́wé tó bá fẹ́ tó nífẹ̀ẹ́ fún tó jẹ́ pé yóò lè mánéèjì papọ̀ pẹ̀lú ètò wà nílé with counseling and uh, ọ̀rọ̀ iman àti gbogbo ẹ̀ ètò wà lé gan Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ fábùrùdù ẹ̀ gan tó bá kí tó bá ìsìyá ila Allah subhanahu wa ta'ala bá ti ó yẹn ju yóò dẹ̀ yóò dẹ̀ yóò tó ṣe instances pọ̀ nínú àwọn brothers náà wá síbi gan tẹ́ pé fábùrùdù ẹ̀ máa ń ti ó ń da pregnancy nù ó máa ń bá alhamdulilah pẹ̀lú àgbo yọ ó yọ sísà yẹn lóyún déédéé bí àwàdà ó fi bímọ ó bí kejì ó bí kejì ó bí kẹta bẹ́ẹ̀ kẹrin ọ̀sán alhamdulilah ó dẹ̀ wà ókè so kọ́mọ jákàmùnà but kọ́mọ wàá fi condition tí ọba adẹ́dẹ́wò fi lọ́lẹ̀ kọ́mọ wàá fi sí ó dìgbà tó ń bá bí kó tó lè fẹ́ àwọn mi rárá kẹjọ yọ involve kọ́ mọ̀ jẹ́ kí wọ́n ṣe kankan lẹ́yìn òun tí wọ́n á strong marriage tẹ̀ kẹjọ yọ involve ọ bẹ́tà. Assalamu alaikum sir. Wa alaikum salaam tó bá wà. Jazakumullahu khairan. Wọ́n ti jazakumullahu khairan. Question mi ó dálé lórí pé ṣé obìnrin lè uh, sort of impose condition pé before kan tó marry kó tó marry ọkùnrin pé ó máa agree pé òun á máa ṣiṣẹ́ and kò dẹ̀ gbọ́dọ̀ fi ìgbà kankan sọ pé ah o lè má ṣiṣẹ́ mọ́ tó bá ti fẹ́ mi o bẹ́ẹ̀ after like some years pé ok jókòó lé lé mo fẹ́ kó jókòó sí ṣé ó lè impose condition yẹn before signing of the. ta ló impose the condition. ìyàwó pé pé òun á ṣiṣẹ́ dé level kan kó òun tó padà wá jókòó lé. kò tẹ̀ tí fi level kan sí kò tí mọ level òun ṣàkọ́fẹ́ ṣiṣẹ́. òun á ṣiṣẹ́ o. òun ò jókòó sílé. iṣẹ́ ẹrú èwo torí tí ó pọ́sibù gómìnà máa ń ni. <laughs> ẹnu bóyá. Uh, iṣẹ́ ọ́fíìsì for instance. paid job. yes paid job. yóò máa lọ síta lọ sí kinní. Ah, ọkọ náà dé tí o bá kọ sí iṣẹ́ nu ilé. Eh, tó bá tó bá tẹ̀ sọ pé kè ọmọ akọ manager àwọn náà ni tó bá tẹ̀ kọ́ di iṣẹ́ ilé. Ah. ó dùn fẹnu sọ ó dùn fẹnu sọ ok ọ̀kan náà ọmọ ya wa ìyàwó tó fẹ́ ó fẹ́ fẹ́ àwò ó là á òun fẹ́ fẹ́ medical doctor ó sá sọ oríṣiríṣi mo ní ó fẹ́ fẹ́ àwò tiẹ̀ lé ó ní rárá ni understand fine ìwọ ló understand fine ó fẹ́ medical doctor lóòótọ́ ó dẹ̀ bímọ ọmọ bíi mẹ́rin ọ̀sọ́ but sísà ò ní time láti mójútó ilé ọkọ náà mọ̀ wípé yes kò ní. àwọn ọkùnrin kan tẹ́lẹ̀ medical doctor mélòó wọn ló ní time seven days fine in, the ntọ́ àtẹ̀lé ni pé ara ń béèrè fún fọkùnrin àwọn òbí ìyàwó gangan ni wọ́n sọ fún yín pé ṣáàmà kọ́ pọ̀tó lè ṣe ni. ló fi but láti sẹ́ni báwo ni management yẹn kò ṣe ní affect ìtàkọ́mọ́ because ọ̀rọ̀ fífẹ́ mi ṣe issue tíṣẹ́ra permit mi but ṣé tó wà involve ṣó lè manage yẹn ṣé wọ́n gbọ́kàn lè mánéjì ẹ wù ní òun tó tọ́ lè mánéjì torí iṣẹ́ tiẹ̀ gan náà iṣẹ́ tiẹ̀ gan náà ó bízì ju ti ìyàwó tó jẹ́ medical doctor gan iṣẹ́ tiẹ̀ gan bízì ju ti yẹn lọ wọ́n bọ́ọ̀lù ṣe fẹ́ mánéjì táàmù ẹ ó ní ọlọ́wọ́ kan àwọn máa ṣe. iṣu ti wà lẹ́nu kò ní táyì. ìyàwó àkọ́kọ́ onita ní time èkejì gan So the issue is that you can't eat your cake and have it. Irú marriage tí ọkùnrin fẹ́ kó má kó má bo omi lórí ẹ̀ obìnrin tí ó bá ń jókòó lé tí ó bá wa, bàtú sọ gbogbo kéèsì ẹ̀ fún mi circumstance tó sọ opó àbí di ló yẹ kó fi ọlọ́run ọba. ọ̀sẹ̀ ma nineteen marriage in your last two years kí ló fẹ́ sọ ní kí ló dẹ̀ fà táyì táyì bọ́ advice ẹ̀ mọ́ ni wá ọmọ nineteen tó fẹ́ fẹ́ yìí ọmọ lòun náà ìwọ lò ní táìmù yìí báwo ló ṣe fẹ́ ṣe wọ́n ní ìgbà táwọn bá kó ti tán àwọn ọmọ ọmọ à kó bá àwọn nǹkan yìí is very clear àwọn nkiri ò ní kò lè work tó bá wò ó wípé rárá o condition tòun ni tọkọ bá rí i pé kò òun o ọlọ́run fún lọ́kọ tiẹ̀ ọlọ́run dẹ̀ fún wọn náà níyàwó tiẹ̀ simple kan tètè yẹn jẹ́ kó tó di pé wọ́n tara bọ̀. kọ́tẹ̀tẹ̀ yanjú ẹ̀ kí ọ tó continue further bẹ́ẹ̀ tọ́ kí ọkọ máa ṣe pé kọkùnrin lọ wá ìyàwó irú ètò bá ń fẹ́ kí obìnrin náà lọ wá ọkọ tó bá tó bá máa jẹ́ máa. kí ọkùnrin yẹn kó máa ṣe pé ok ṣèbí ilé mi ló ń bọ̀. rárá ó fẹ́ tán ó fẹ́ tán wọ̀ tí mo bá tẹ́ wọ̀ màá mọ̀ ṣe. no don't build your. your okay. Okay, and second question, sir. Uh, the, at what stage, okay, bí èèyàn fẹ́ fẹ́ yà òun sí, èèyàn wá lọ bá parents uh, obìnrin pé okay bye bye bye, ọ wá assent to pé okay àwọn máa consider ẹ fún pé kò jẹ́ ọkọ. àwọn máa consider. no okay fine àwọn àwọn ti consider àwọn ti gbà pé wàá jẹ́ ọkọ ọgbọ. Eh, àwọn ti fún un lọ́mọ. ẹ eh, ọ ti fún un lọ́mọ. ẹ eh, tó gbólóhùn circumlocution expression àwọn bá kò sílà ok ọ fún lọ́mọ so ọtí ọtí ṣe abdu or anything. ṣe. ẹ <laughs> eh, ok ẹ bọ ọ̀hún àwọn conditions tó gbọ́dọ̀ wà attach mọ̀ pé kì í presence of witnesses and. tí kí wọ́n kí wọ́n ensure ni wípé in making that declaration or in giving the consent kí witness the one there. okay and make sure yẹn ṣẹlẹ̀. okay no. and of course eh, ọkọ náà gbọ́dọ̀ sọ pé okay fine òun ti gbà. Ah, ah. Hmm? tí o bá gbajú kọ́ ló lọ tọrọ mọ́. ẹni eh, o bọ́ asin gbọ́dọ̀ gbọ́dọ̀ wà gbọ́dọ̀ sọ pé báyìí báyìí. òyìnbó ló ń sọ ó lọ sọ́dọ̀ òbí ọmọ òní mo fẹ́ mọ́ <laughs> wọ́n ní ókè, wọ́n béèrè lọ́wọ́ obìnrin ń ló ṣe jẹ́ ní eh, ṣó o o ọ̀dà <laughs> okay so that, that settles it gbọ́ pé. that settles it. okay okay so uh, okay at that point ó ti dìyàwó yàn. Benny, you know actually the parents told lè so yìí pé àwọn consent they will have to go into study irú ìyàwó ni báwo ni ìrànwọ́ ló ti wá báwo ló ṣe jẹ́ pípa kan wọ̀nyí. bẹ́ẹ̀ni uh, fine mo understand pé ọ̀rọ̀ uh, obìnrin obìnrin ọgbọ́dọ̀ make findings wọn and most obìnrin ọkùnrin náà gan máa sọ pé àwọn fẹ́ make findings wọn in a bit to do that ọ máa sọ pé okay kí obìnrin tó fẹ́ fẹ́ kó wá bá bàbá àti ìyá pé àwọn fẹ́ meet ẹ̀ so is that something that like if if for instance obìnrin yẹn gbọ́dọ̀ ó ní láti travel wá bá àwọn parents ẹ̀ how does one na handle àárín yẹn jẹ́ pé èèyàn ti jẹ́ maharam no you should travel with her maharam. okay with her maharam. yes okay. Uh okay okay Well, even if she doesn't have to travel go láti lọ bá parents àbí family ọkọ kò sí issue pẹ̀lú yẹn. tí o bá tí ìjọkọ kò lè lọ travel lọ bá wọn. ok tó wà ní láti travel ló lè lọ bá wọn. tí o bá tí di ọkọ o kò lè travel lọ bá wọn. ìyẹn pé tí wọn bá tí yọ̀ǹda fún. naam sir. jọ́sọ́ fún mi lọ́kàn. wọ́n á ti lọ́kàn. Assalamu alaikum. abarakati masoud. ṣé ẹ̀kẹ́ kó bá mi kọ̀rẹ́ẹ̀tì ẹ̀kọ́ tó wà nù ọ̀rọ̀ yìí ni ó ṣe aládùúgbò àná. sísá fẹ́ bọ́dà fẹ́ sísá fẹ́ ra wọn. sísá yìí kìíní. àwọn méjì fẹ́ ra wọn. rárá bọ́dà fẹ́ sísá. bọ́dà fẹ́ sísá. so after some kò pẹ́ few months later sísá náà ò ṣe mọ́. okay. so. Uh, going to like two years nísìn láì sísá wa ti fẹ́ fẹ́ lomi ó ti rẹ́ lomi ṣá. yes sister. yes sister. ìyàn kan wá táwọn lógun pé in the course of sharia tí ìyàwó bá náà ò ṣe mọ́ bẹ́ẹ̀ ó máa ń dá sàdáàkì padà fún ọkọ ni kò dẹ̀ sí ìdá padà in that course nígbà yẹn so ó dẹ̀ lọ sí close to like two years nísìn ìjẹ́ ó sì lè dá padà. ó sì lè dá gbèsè ní àbítọ́kọ bá lóun yọ̀ǹda ẹlẹ́kejì ni wípé ìjẹ́ brọ́dà lè torí. àmì ọ̀yà kẹ́kẹ́. má bínú mo fẹ́ kàn make comment kékeré kan lórí ọ̀rọ̀ àwọn méjì alákọ̀ọ́kọ́ lórí the initial brother ó máa ń sábà máa ń ṣẹlẹ̀ pé tí àwọn ọmọ ìyá bá lọ tọrọ ìyàwó àwọn bàbá àgbà míì bí àwọn bàbá wa tó ṣe pé wọ́n ń bẹ lu òkè àwọn aráàlú òkè sọ̀rọ̀ ṣọ́ ṣùgbọ́n látara bí wọ́n ṣe máa ń rò máa ń di ọ̀rọ̀ máa ń dá wà lálẹ́ wọ́n láwọn gbà ṣùgbọ́n gbígbà gbólóhùn wọn gbà mí kì í ṣe pé mo fún ẹ lọ́wọ́ mi tí wọn ọba tí sọ pàtó pa òun lọ máa bẹ́ẹ̀ni tó mo fẹ́ mú táwọn ọmọ ìyá bá ń lọ rúd lọ báyìí kọ́ máa máa wọn àfa àdáni káàfà wa máa rí interpret pé. rárá gẹ́gẹ́ gẹ́gẹ́ máa máa fa àdáni tọ́ra àwọn ọmọ ẹ̀yà gan most of them are being dubious and mischievous uh, nígbà wo wọn ò rí wọn rí first time tí wọ́n fẹ́ lọ náà nìyẹn but wọ́n ti ń plot wípé àwọn tàbí ayò tí wọ́n bá sá ti sọ pé àwọn yọ̀ǹda opportunity nìyẹn ó lè yẹ pé. àrímọ táwọn òbí ó rí ọmọ wọn mọ nù. ń pa mi láyà ní irú nǹkan báyìí awọn wípé àwọn àwọn nímọ̀ à àwọn tì ń tẹ̀lé culture. tí èèyàn bá ń fi ìmọ̀ tó ń fi yan ọmọlàkejì jẹ kò ní mà kí ni kí ni òjíṣẹ́ lọ́sàn án sọ́là ń sọ lórí ẹ̀ wọ́n ní fanáàrù náàrù iná ni marriage èèyàn both sides gbọ́dọ̀ wà explicit gẹ́gẹ́ bí afáà ṣe sọ instant ṣẹlẹ̀ báyìí gba àwọn ní ayọ̀ǹda. Huh? nígbà tí wọ́n tó bá wọn pé ó ń fi ọlọ́run ọba búra ẹ má rò wípé bíi tàwọn ọmọ àgbàdo ìdìbò wọn ò rí kọ́lọ́fín ara wọn o ìyọ̀ǹda yín ni wọ́n ń retí nísìnyí pé ẹ ti yọ̀ǹda fáwọn lọ́mọ kó tó di wípé wọ́n máa wọlé tọ́ra wọn o. <laughs> àáfà ẹlẹ́gbẹ́dẹ́ kan wà nínú àwọn fámìlì ìyàwó àfẹ́ ẹlẹ́gbẹ́ ní àwọn sọ pé rárá wọ́n sọ wọ́n ṣe fẹ́ ọ̀pọ̀ fún wọ́n fẹ́ ṣe kínní wọ́n fẹ́ ṣe fẹ́ ṣe ọmọ nígbẹ́nu sàn ọ̀rọ̀ ṣọ́ ọ̀lọ́rọ̀ ṣé mo kú sí ni wọ́n ń sọ ni wípé ṣé mo ti yọ̀ǹda kó jẹ́yàwó fún un tọ́jẹ́ pé tóun bá ti yọ̀ǹda nísìnyí ó ní right láti wọ́n ti sún wọlé tọ́ra wọn àwọn yọ̀ǹda àbí tí o fẹ́ káwọn da dùbúlẹ̀ fún ẹ ní gbangba ni sọmọ pé yẹn clear dáadáa na but ọ̀gọ̀rọ̀ àwọn brothers gan wọn ò rìn sàn that is it. jọ́sàkùn lọ ọ̀fẹ́. jọ́sàkùn àti jọ́sàkùn lọ gbogbo wa wà sàn. tí wọ́n bá ìyẹn ò di lọ́wọ́ pé kí wọ́n fún wa ìyẹn ò lè di lọ́wọ́ pé wọ́n fún wa ká dẹ̀ mọ̀ dájú wípé tá a bá tó bó ṣe ká tó lọ́ba adẹ́dẹ́ ó fi lọ́wọ́ sí i láàfin rí adùn bẹ́ẹ̀ but ète a máa ẹ̀jẹ̀ adé báyìí ẹ̀jẹ̀ adé báyìí kì í mú dáadáa wá. lórí ẹlẹ́ẹ̀kejì dáhùn ní ti malam tí wọ́n béèrè lórí ó clear pé case of kólúràn ni tìyàwó yẹn but the way ìtàn ṣe sọ kólúwò yẹn gan-an lẹ́yìn àfáà ṣe kọ́ wa ẹ máa ń ní pé ó kọ́ lè béèrè fún póhùn ò ṣe mọ́ ni kò sí ní pàwà láti máa lọ débi tó kò wá two years wá lọ ọkùnrin ò ti dá àhẹn. túmí ilẹ̀ ò túmọ̀ sí wípé ó ti gba tútú lẹ̀ tó ìyàwó obìnrin bá ní course láti sọ fún ọkọ rẹ̀ wípé túmí ilẹ̀ tọkọ ò bá túlẹ̀ kò tí ì ní tuntun lẹ̀ ọ̀rọ̀ adá kan padà ò tiẹ̀ ti ṣẹlẹ̀ tú mi ilẹ̀ tọ́ ẹ pé ìnira yẹn pọ̀ wọ́n lọ sí ṣẹ̀ra kan ṣẹ̀ra kan wọ́n pa àwọn méjèèjì kí ni bẹ̀rẹ̀ àárín wọn tí wọ́n bá rí i pé jẹ nílé obìnrin níbi títúlẹ̀ lóòótọ́ wọ́n wà á rẹpẹrẹsẹ̀ntì ọba adẹ́dá àtòjíṣẹ́ rẹ̀ sọ́lá àlọ́sọ́lá wọ́n tó lẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá rí i pé rárá kò tí ì tó tí ó rìn báyẹn wọ́n pẹ̀tù sáwọn méjèèjì nínú ṣó ti yé báyìí nìyí nígbà tí yẹn bá tó ṣẹlẹ̀ tá a ṣọ́ wípé wọ́n ti separate báyìí ó ti lóun túlẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ akọ̀ ti sọ pé òkè àwọn túlẹ̀ ìgbà yẹn lọ́rọ̀ à ń dá nǹkan padà à dá nǹkan padà lọ́sẹ̀ tó ṣẹlẹ̀ kì í ṣe wípé mo ní mi ṣe mọ́ obìnrin ò ní ráìtì lè sọ pé ẹnìká orí kùn tọkùnrin gan tọ́ba máa lọ máa lọ àwọn ọkùnrin míì kọ́lá ló bá kéwú nǹkan lè jẹun nínú ọpọlọ rẹ̀ kó sọ̀sọ̀kúsọ̀ wọ́n sì máa pè jókòó kí ló gbà lérò ṣó o ti kọ́ ni àbí ńgbà tó béèrè pé kó o to lẹ̀ ń tó zoom mi gbà lérò ni pé o ti kan fi sọ pé witness gbọ́dọ̀ wà níbẹ̀ torí kọ́mọ́dà àríyànjiyàn náà ni kọ́mọ́dà ní pé rárá mi sọ bẹ́ẹ̀ nǹkan kan báwọn sọ rà ṣé ti báyìí mi ṣe kò túmọ̀ sí pé ti mo náà yọ̀ǹda rẹ̀ ó gbọ́dọ̀ explicitly jáde látẹnu ọkọ àmọ́ yìí pé ókìlò wọ́n ti tóra wọn lẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ìdá oṣù kan ní oṣù ìyẹn tó bá jẹ́ pé kí nǹkan báyẹn tó wáyé o wọ́n sún mọ́ra wọn torí ń tá fẹ́ àṣà tí ní wípé ṣé. olóyún àbí olóyún. ìdá àti tọ́lák tọkọ ní mo kọ̀ ẹ́ ìdá oṣù mélòó ni mẹ́ta ṣùgbọ́n tó bá jẹ́ pé kí obìnrin tó béèrè pé tú mi lẹ̀ yìí ọkùnrin ò fọwọ́ kàn ń ò jọ láṣepọ̀ tọkọ náà wá yọnu fóró yí pé mo tú ẹ lẹ̀. ó ti ó ti títí rẹ̀ ni gbàyìn àwa ṣètò bá ṣe dá sọ̀dá kiri padà. ṣótì yé. na kéésì àwọn ilé wọn lọ ṣẹ̀rí akọ́t wọ́n kàn jọ sọ ẹbí méjì náà dẹ́ mọ̀ sí pé. àwọn méjèèjì wà ń bẹ̀. wọ́n wà àwẹ̀ pé. pé òun ti túlẹ̀. pé àwọn ọ̀jọ́ ṣe mọ́ sọ́kà fún màá lọ́nlọ́ ẹ̀ wọ́n wọ́n lọ ẹni ṣàrí akọ́t. no it's okay but ohun tí mo kàn fẹ́ ẹ̀ ní sáà ni àwọn òbí ò rí ìyẹ̀jú kankan ṣe láàrin wọn wọ́n wọ́n wọ́n try effort but now wọ́n ṣe mọ́ náà ni yàyà ọlọ́wọ́ ṣe mọ́ ọ̀kọ́dẹ̀ gbọ́dọ̀ give consent pé oyún káàkó máa lọ́ngbà yẹn. alàgbà. ẹ̀ question kejì ni hmm. kíyàn tí robin tó bẹ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni kí ni ìtumọ̀ ẹ. robin tó fẹ́ fẹ́ ó dẹ̀ wù. maybe in the long run ọkọ tó wá gbàgbọ́ yé díẹ̀ sí pé in terms of ìmúra wá wò pé nísìnyí o kò sọ́kọ̀ máa fẹ́ yà wò ìyá òun gbọ́dọ̀ wo ó gbọ́dọ̀ lo the ideal hijab. ẹ kó bá sọ. pé níbi tó wá dẹ̀ ti ń ba sọ bí àyẹ̀ ń sori kúkún ṣé in the long run ó lè torí ẹ̀ sọ pé òun ṣe mọ́ kó òun fẹ́ lomi. bẹ́ẹ̀ni because of not using the ideal hijab. bẹ́ẹ̀ni ló fi jẹ́ pé courtship sínú Islam ìgbà tó bá ti rẹ́dì kó kọnu sí kó sọ̀rọ̀ ìyàwó kí wọ́n ṣe pápápá kí wọ́n ṣe ìwádìí necessary findings kí wọ́n lè ṣe pápákọ̀. Now, I want to shut up now. lọ́dọ̀ àwọn obìnrin ẹjọ́ ṣáá ní ìbéèrè kankan tó bá wà ṣe lè sáré fi ránṣẹ́ láàrin ìṣẹ́jú kan sí méjì. ẹ̀yin la retí báyìí lọ́dọ̀ àwọn obìnrin. asalaamualeykum sir ẹ jọ sá ìbéèrè mi ni pé kí ni advice àbí fún lọ́kọláya tẹ́ pé láàrin family wọ́n gbà yí pé wọ́n gbọ́ ẹ̀sìn yìí ṣùgbọ́n àwọn méjèèjì ìjà wà láàrin wọn ṣé ìgbàláyè wá wà fún wọn kí wọ́n lọ bá fámìlì wọn láti máa rojọ́ fún wọn ṣé wọn ní bùkún àwọn méjì dáhùn wípé ah pẹ̀lú ẹyẹ ṣe ń ẹ̀sìn náà só túmọ̀ sí pé ẹ̀ ẹ̀sìn náà yìí. rárá kò túmọ̀ bẹ́ẹ̀ kò túmọ̀ pé wọn gbẹ́sùn yìí àwọn òbí méjèèjì wọn gbẹ́sùn yìí àbí àwọn òbí méjèèjì gbẹ́sùn yìí àwọn lọ́kọ-láya náà gbẹ́sùn yìí but n ti ń bẹ láàrin wọn wọn ò lè rí yẹn wọ́n jágbára wọn lọ́dí ẹ̀ sọ pé èjì ẹ̀sìn kan jura lọ́kọ Eh, wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà tí ẹ̀sìn wọn jura wọn lọ láti explain it. bẹ́ẹ̀. à ń ṣèrètí àwọn obìnrin o. na. salaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. kò ní jẹ́ àdínkù a lọ́wọ́ dáadáa. àjọṣe àti èmi pé ǹjẹ́ ó wà ìsìlámù. Um, socially okay culturally and morally okay fún uh, obìnrin fẹ́ ọkọ ọ̀rẹ́ rẹ̀. kí wọ́n fẹ́ gíní. fún obìnrin tí kò lọ́kọ tó fẹ́ ọkọ ọ̀rẹ́ rẹ̀ ọkọ ọ̀rẹ́ rẹ̀ ọkọ. ọkọ ọkùnrin kó fẹ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀. ah all depend lórí bí circumstances nìyẹn bá ṣe rí. tí fi ní tọkàn ò ní dàkàrú náà ó dìpẹ́ndì tó nǹkan nílẹ̀ wà pàmísìbù nínú ṣẹ̀ríà pé consequences rẹ̀ ó lè má mú ìtúbínùbí wá nfẹ́ níbi ní ìtúbínùbí èyí tí ó bá mú wá ní méjèèjì ni wọ́n sọ́jú rẹ̀ dáadáa. ọjọ́ bí èwo ni kò obìnrin wò ó pé òun ti ó mọ gbogbo dítẹ́lì tó ti yé báyìí tó bá ti di pé ó wá di pé àwọn ń fi ọkọ kan náà lẹ́sìn sọmọ pé géèmù ti yàtọ̀ tí wọ́n bá páyà pé yọ̀ọ̀dà ní márùn ìtàkọ́kọ́ gan kí wọ́n ní tí ó fi jẹ́ pé àjọṣepọ̀ ti di mọ́sílá fún wọn tí ó kún yege tí ó fi wá bíìdì ẹnímítì wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í ṣe gbogbo ń tó àmì sọ̀rọ̀ yẹn lè kà lò. ní ìmọ̀ fún ẹgbẹ́ mi náà. mọ́sálẹ̀ jẹ́ kí n fọ́ ní instant ọmọ. Abu Lahab wọ́n fẹ́ fi fún Ali rọ̀dẹ́là àná mùsùlùmá ni ṣé ṣé nìkan kan wà tó kọjú kí ló iṣẹ́ náà àti náà sọ ní ní tí ọba adẹ́dà ṣe lẹ́tọ̀ọ́ èmi kí màá kọjú o ṣùgbọ́n ọmọ ọ̀tá ọlọ́run ọba àti ọmọ ọ̀rẹ́ rẹ̀ wọn ò lè gbé. kí túmọ̀ ẹ̀. abujal abujal ọmọ abujal àti wọ́n fẹ́ bẹtúrò tẹ fún ali rọjàlá àná ìbòjíṣẹ́ náà sàásùn náà gbọ́ ọ́nyẹ́ ọmọ ọ̀tá ọlọ́run ní tí ọba adẹ́dàá ṣe lẹ́tọ̀ọ́ èmi kí n kọ̀ dé explain pé ṣẹlẹ̀ àwa yìí wà permissible but ó ní ọmọ ọ̀rẹ́ ọlọ́run ọba tẹ́lẹ̀ ọ̀rẹ́ ọba kan tó ń ṣe náírà sílà kò sí nínú ẹ̀dá <laughs> àtọmọ ọ̀taarì àbújá <laughs> wọn ò lè gbé papọ̀ wọn ò lè bá papọ̀. sọ <laughs> ah. pé kò sí lóòótọ́ bàtà. Uh, social socially àtàwọn background kan ma máa ó kọ́ na salamu ẹ jọ islam pàmì asa ọmọ ìyá kan náà fún ó sì. tí ṣe wípé wọn tán tí wọn àtàn. wọn àtàn wọn lè fẹ bẹẹ. Assalamu alaikum. akọsánà tọ́lá wọ̀lọ́kà àfáà dé dé fìlà. ẹ̀yàn bá ẹni tó ń ṣe ṣìnà. ẹni tó ń ṣe. ṣìnà tó ti mari tó ń ṣe ṣìnà. sàánàlá náà. ẹ̀yìn tẹ́yìn padà ti bá a sọ títí tí ò gbọ́ ló dẹ̀ ti ń take long irú ẹni náà dẹ̀ ń kírun access pé nǹkan tó ń ṣe ò dáa but ẹ̀yin náà ò change kò dáwọ́ yẹn padà sí dáadáa. Kini ni kéèyàn ṣe sí kí lèèyàn lè ṣe sí ẹ̀yàn ẹ̀dẹ̀mọ̀ kí lèèyàn lè ṣe sí irú kéèsì yẹn. tọ́lá jíṣẹ́ náà fúlà ara sọ́nà sọ pé ìgbà tó bá ń ṣe yẹn iná ni ó kúrò ní ara rẹ̀ yóò wá jẹ́ bíi ọmbrẹ́là lé lórí ìgbà tó bá tó bá kú mbẹ̀ ní stéètì sí náà tó wá túbá ìgbà ẹni ọ̀ṣẹ̀ tó máa dá ìmọ̀ni padà fún tó bá wá lọ kú sí circumstance yẹn kí ni ṣó ó ó máa ń ó máa ń lọ bẹ̀tẹ̀ wò graveyard kó máa visit ibẹ̀ regularly so ntí ó lè ṣẹlẹ̀ sóhun náà ní anytime. àti pé torí pé ọba adẹ́dà kọ́ ó lè tibẹ̀ kó nǹkan kó nǹkan kí nǹkan gan tó jẹ́ pé tí ò bá ṣọ́ra tí ò bá túbá nísìn àsìkò wa ń bọ̀ yẹ pé kò ní láti túbá mọ́ gbà gbogbo wọn ni kó máa rò papọ̀ pé ọlọ́jọ́ lè dé máa rìn àwọn ní ọlọ́run bá ibi tí wọ́n bá ń ti ṣe wà circumstances tó máa ń jẹ́ kó kó sínú situation báyìí kó máa yẹra fún ó lè jẹ́ WhatsApp ó lè jẹ́ other social media àwọn chat kankan yẹn. wọ́n máa ń gbà wẹ̀ wọ́n máa gbà irú àwọn àwẹ̀ Monday Thursday. kó kọ́ntínú ọlọ́run ó ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. ọba adáda lè wo ṣe yẹn fi sábàbí láti kó sínú. àti sọ pé torí pé oúnjẹ sì lákó má kí mu ó lè jẹ́ pé látara àrùn kíkí lọ lọ́wọ́ bó ti kó sí nínú kó kó túbọ̀. láti ọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní um, lọ́kọ̀ọ́láyà tí wọ́n ti kọ́ra tí wọ́n jẹ́ pé àwọn ọmọ tó wà láàrin wọn wọ́n pín wọn mọ́wọ́ ọkọ máa wọn kan ìyàwó náà máa wọn kan sọ́dọ̀ so ṣùgbọ́n àwọn ọmọ yẹn wá ń pé ìgbìyànjú làwọn ọmọ yẹn lè ṣe láti lè ṣe àsopọ̀ láàrin àwọn òbí nítorí wọ́n ti sapá lọ́sọ̀lọ́sẹ̀ ṣùgbọ́n kò wọ́ọ̀kù wọ́n ní kéèkì yẹn ń pé ó involve social bí wọ́n ṣe kọ́ síbí mi wàá mọ ní tó bí ọkọ sí àwọn ni o bí àwọn ni o àbí ó wà mutual àbí bákan. ó external. ó lè jẹ́ external. sísèrè mi mọ̀ bóyá wọ́n ń tọ́ mi ní pé sísèrè gan olùfà tán fi túkà in the first place ni. tó máa jẹ́ nìyẹn sísèrè ló ń fà tí wọ́n fi túkà ìfàrùkúrọ̀nà bẹ́ẹ̀ ni ẹlẹ́mọ̀rẹ́ yóò lóye náà tí wọ́n fi túkà ní in the first instance. sọ wọn ní kí ni àwọn ọmọ yẹn lè ṣe láti lè ṣèdàpọ̀ láàrin àwọn òbí. kí wọ́n bá wọn sọ̀rọ̀ tẹ̀lé Jazakumullah. Then, um, uh, ẹ̀yin lẹ́sẹ̀ ọwà lọ́wọ́ yín gbádà wá kí wọ́n tán catch just some few minutes. wọ́n ní wọ́n yọjú sí wa sí fún ìṣẹ́jú díẹ̀ tí ò ní pẹ̀lú kan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ìbéèrè nípa nìka yìí mo fẹ́ béèrè. nìka. náà náà a gbọ́ pé anabi muhammad sallallahu alayhi wa sallam wípé kí ká ṣe ní ìrọ̀rùn fún fúnra wa torí pé kí ó bá ṣe ká ṣe ní láti fi ká má jẹ́ kó lè fún àwọn èèyàn láti fi láti fẹ́ yàwó torí pé kó ba lè kí aburú tó wà ń bẹ̀ tí ó máa ń fà àmín tí ṣìnà àmì tí ṣìnà bá máa wáyé now ẹ eh, then atúgbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní gbogbo wọ́n gbogbo tradition pátápátá ní kìí ṣe ní ìsìlámù condemn àyàfi ètí ìsìlámù bá takò. àfi tó bá bá ìsìlámù mu. èyí tó bá bá. gbogbo tradition culture ni ìsìlámù takò hmm. àyàfi tó bá bá islam mu ìyẹn tí ò bá takò ẹ̀sìn. náà nǹkan tí wọ́n fẹ́ lé ni pé brọ́dà kan wà tó ṣe pé ó fẹ́ fẹ́yàwó nígbà kan so tradition tí ó kọ́mọ̀ ni pé tí wọ́n fẹ́ fẹ́yàwó máa ní lọ mú yàtọ̀ sí sàdáàkì pé lọ ra nǹkan báyìí lọ nǹkan báyìí lọ nǹkan báyìí lọ nǹkan báyìí so brọ́dà wa ní pé òun ò lè ṣe nítorí pé kí ni kò sí rárá kò sí inú islam so mo á wò agbára ló kò sí agbára pé kò sí pé islam pé kò sí inú islam. nà rárá kì í ṣe gbogbo ohun tí wọ́n bá ní kí wọ́n mú wá la lè fi gbogbo ọwọ́ dá pé kò sí inú islam. tábà ní mo ṣe wá afẹ́kín fáwọn mọ̀lẹ́bí kí wọ́n fi mọ̀ wípé ọmọ wa ti ń jáde lọ kò sí dọ́kọ̀ gbogbo wọn yẹn but ní o ṣe condition marriage de but gbogbo wọn yẹn ṣe ń tí Islam kọ ah. ṣó ti yẹ ṣiṣẹ́ tí Islam kọ but condition marriage ká tọ́jà condition ìyàwó ká separate tiẹ̀ kúrò nínú àwọn kankan tó jẹ́ pé. Ah, cultural king demand cultural gbígbà ní ẹbí nǹkan yóò sọ̀rọ̀ ẹni lọ́nà afẹ́jọṣepọ̀ kan separate but wípé kéèyàn kan wà á wò pé náà kò sún tí ń jẹ́ báyìí ní Islam ẹ̀ là ìyẹn gan tóun náà ṣe yẹn ìyẹn náà sí ní Islam. <laughs> ẹ jọ ẹ ilé tí n fẹ́ sọ inṣàlá nípa tèmi gbọ́gbọ́n ni bàtí mo fẹ́yàwó first time so àgbọ́yé kò rinlẹ̀ kò rinlẹ̀ so látara pé ìfẹ́ tí mo ní sí. ìyàwó rẹ. no ìyá tèmi. ok. so ìgbà tí ìyàwó ní òun ò fẹ́ tó dàbẹ̀ ni pé kò fẹ́ ìyá tó máa wò pé. òun fẹ́ ìyá rẹ. ẹ náà ní ní ṣe sí. ok. so. ṣé o rí wí. naam. o rí wí. kò rí sọ o torí pé mi ò gbà. no o understand what i'm saying. no. ṣé àwọn tí mọ̀ ń ṣe ṣé ó. mo ti understand kò ah. rí wí. kò rí wí. Ah. so mo dẹ̀ ń gbọ́ pé ní eh, pé àmì àti ẹ̀yẹ pé mùsùlùmí tó bá tó nígbàgbọ́ tó kírun tó ṣẹ́gbẹ́sìn pé ó lè rí àlìjánà láti ara òbí ẹ̀ mo wá wò pé tó bá ṣe pé ìwọ ló bá wá fà á níwà eh, ìyá rẹ̀ ti dàgbà tí wọn ò pé tó wáyé pé ìwọ ló máa fà ọ́ dàbẹ̀ ni pé ó máa ó máa fi ọwọ́ mú tájì ọ̀dọ̀ òbí ẹ̀ kémi náà fọwọ́ mú. o fẹ́ kọ́ ṣé o fẹ́ kọ́ lóhùn tó ń ikọ̀ tí mo sọ nìyẹn so but ẹ̀kan ni mo sọ but later àgbà tó lọ meanwhile mọ́dà mi ní problem gbà yẹn so ó wá lọ ìgbà tó wá dé tí mọ́dà ló ti dé lórí pé mo sọ pé insha mi ò ní fi òbí ẹ̀ sílẹ̀ yìí pẹ̀lú condition yẹn ó dìgbà tí ikú bá dé inṣàlá ọkọ tó di pé màá mọ̀ pé ikú ló ṣe. ok mother eh, plead fún. èmi mo ẹ eh, no èmi mo sọ ilé ìfúnra mi eh, mo bára mi sọ. mother plead fún ìgbà tí mọ́mí rẹ̀ kọ́ wọ́n plead fún wípé kó gbà padà. ìyá ò lè sọ̀rọ̀ mọ́ gbà yẹn ó ti so ìgbà tí ó wà bẹ́ẹ̀ but nǹkan tí mo question mi gangan ni pé ọmọ ẹ̀ ọkọ tí wàá bí ńgbà yẹn ó ti gbé ọmọ ẹ̀ lọ so ìgbà tí ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ so wọn bá tí mò ń rí actually ẹ̀ eh, báìkì ni mò ń gbóngbà yẹn so ìgbà míì tí wàá pé one thousand naira ni ni màá mú lọ but ṣé wọn pé bùkátà ti wà lọ́rùn mi ta nípa ìlú mo fẹ́ kí n kí a ò bí everything ṣá but ọlọ́ọ̀bá náà ló ń ṣe gbogbo yẹn so ìgbà tí wọ́n yá ló wá ní òun òun ò gba owó mọ́ pé ṣé owó tí fẹ́ máa di pé kéde òun gbọ́ pé òun máa tètè ọmọ rẹ̀ tó létà àṣà mo ṣáà ń yọ mo tún wá gba ọ̀nà míì pé òkè màá máa fún ẹlòmíì lówó kó máa fún un pé tó ó ṣàìkọ̀ṣà tó tako ìyẹn nǹkan tí wọ́n ṣẹlẹ̀ ni pé ìgbà nísìn gan ọmọ ẹ̀ tí mo bí ẹ̀ ìgbà tó yẹ wọn ò jẹ́ kí á ká máa ríra àìwárírà ẹ̀ for for a very long time gbèsè ó tẹ̀ wá níjọ́ kan tí òbí ẹ̀ kú lẹ́yìn ìgbà yẹn ó ti lọ ìgbà tí òbí ẹ̀ kú fún wa lọ wọ́n wá sọ fún mi pé kó ọmọ mi tó kọjá lára mi báyìí èmi ò mọ òun ò dẹ̀ mọ̀ mi. so ní ní àwa um, ní ó kàn lọ bẹ́ẹ̀ nǹkan tí mo wá wò ni pé nǹkan tí ó ń bọ́dà mi ni pé torí pé báwo ni mo ṣe máa fèsì ẹjọ́ gbẹ̀ndẹ̀lì kí á pé kí nǹkan tí mo ṣe actually mo sọ pé kí n ṣe pé bóyá ọmọ kan tí n bá ń tọ́ wá sí ìdè gbogbo kó lè fún mi ní anything lọ́la but láti fi gbé ìwọ ti eh, ti bàbá láti fi nǹkan tí èmi wà after yẹn kò ń ṣe pé bóyá kí n tọ́ bóyá tó bá dàgbà kó lè ṣe tó mi látòrí pé eh, àìmọye ọmọ tí yàn ń tọ́ tó ṣe pé kò ní ṣe fún òbí ẹ̀ ẹlòmíì ló máa ṣe fún so yàn gbọ́dọ̀ fìgbàgbọ́ sí irú irú kan bẹ́ẹ̀ but ìwọ ti eh, tí yàn fi bímọ pé yàn fún àwọn ọmọ yìí so now ọmọ ẹ̀gbọ́n mi ò tẹ̀ wá rí so àwọn kan sọ pé then ẹnì kan wá tó wá ṣègbìyànjú pé tí wọ́n fẹ́ sọ pé ọmọ ìwò jẹ́ kó mọ bàbá ẹ̀ pé ìjọ kan máa jẹ́ kí ó mọ bàbá ẹ̀ níwọ̀ ó ti fẹ́ ọkọ mi ó wá sọ fún yẹn pé ó wá ṣàlàyé fún ọkọ ẹ̀ ọkọ ẹ̀ tó fẹ́ wípé èèyàn báyìí báyìí sọ̀rọ̀ kan bá báyìí yẹn wá fún ní wọ́n ní pé ṣé òun sọ fún òun lè tọmọ yẹn ni pé ó ṣàìfún ní wọ́n ní ìta débi pé ìyẹn bínú ìyẹn wá ìyẹn wá lọ bọ́tí nǹkan tí mo fẹ́ fà ń pé kí nǹkan kílẹ̀ tán ti mi nísìn àti pé tó bá di jọ́ gbèdà rìgá bá ti máa fèsì ẹ̀ kí ni the right thing tó yẹ kí n ṣe. pé kéèsì ẹ lọ sí sierra court anything tó o bá ní ipá wọ́n á béèrè rẹ lọ́wọ́ ẹ níbẹ̀ wàá máa sán sí court wọ́n á fi fún wa láti tọ́jú ọmọ. Hmm máa wò wípé ìgbà tó kúkú ti lọ tí ó ti mọ́mọ́ lọ ó ti relieve ẹ problem yẹn rárá problem wà because ọmọ ẹni ó dẹ̀ ní responsibility lórí ẹ̀ you know but ó fẹ́ ṣe responsibility yẹn àwọn ni wọ́n block ẹ̀. Uh -huh.